àbí ìpàkùtì ọlọ́gàn ń ta ta lólúwọ̀ ẹ̀tọ́ náà. olórí burúkú olóòsì ọmọ arákìnrin ọkàn ni. ọmọ arákìnrin ọmọ arákìnrin wo ní bẹ́ńlẹ̀ tí ọmọ ojúlówó rẹ wo gan ní bẹ́ńlẹ̀ tí ọmọ tọ́nà ọ́ kí ló kó ẹ. orí tó ń ọmọ bàbá ń kẹ́ orí tó kẹ́ ọmọ bàbá kẹ̀kẹ́ ṣé kì í sọkùnrin tó fi gbogbo ojú kọlà tí ń bẹ́ẹ̀bẹ́ẹ̀ tí ojú jẹ ló kí ọmọlẹ̀ lọ́nà báyìí àwọn ọmọ ẹrú ìṣe máa wùwà bí wèrè báyìí ó ti dáa ó ti dáa wo ọtọ wèrè má sunkún o má sunkún o ọmọ tó bí tí ọkọ àbọkọ ni òun ní ọgbà yóò dẹkùn ẹ lónìí rárá àsìkò tí ọmọ mi rè ìjọ ọmọ ti bí ọmọ tẹ̀mí ọ̀fọwọ́ mi kàn rí tí wọ́n nà ìwọ́ kì mọ́lẹ̀ olù bíi bàràbá yìí a ọwọ́ tó fi ná mọ́ mi yìí ó fi pìtàkùn lọ́wọ́ rí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ wọ́n jẹ́ ọmọ pé ibi tó ṣẹ̀ sí yìí kọ̀ láforíjì wọ́n dá sẹ̀rí àtẹ̀mí fún ọ padà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọ̀nà ọmọ báyìí ọmọ bàbá ń kẹ̀kẹ́ ìṣe èèyàn sọ mẹ́ranko bàbá rẹ kọlà ọwọ́ ó tún kọlà ojú ò ní lù mí mọ́ nsọ́nù lé wọ́n sin wọ́n sin ojú yìí wọ́n sin ibi ẹ má gbígi oró torí oníkan torí ọ̀la ni. Wọ́n lè fi kọ́ wá wẹ́ o ó di bùnbùn mo lè búgi kó wọ́wé mo lè bá wọn bú wèrè kó wọgbó lọ kó ní wèrè kó mu wèrè só. èmi ń wèrè. ó di bùnbùn mo lè búgi kó wọ́wé. èmi ní bá wí ń o oníranù gbèkè yìí ó fò lọ ìyáálé ilé yìí ó fò lọ níjọ́ kẹfà ló tó wọlé abibu bá gẹrẹyẹ oríwo rẹ̀ bí oríwo àwo kò ní í ṣẹ̀kan ìyáálé ilé yìí kò ní í ṣẹ̀kan kọ́sá ti sùn kọ́sá ti jí abibu bá gẹrẹyẹ oríwo rẹ̀ bí oríwo àwo ọkọ̀ wo ló kó wọn dé ọkọ̀ wo ló kó wọn dé ara ó kó wọ̀lú wọn ń tẹ̀lẹ̀ lógidó. ọkọ̀ wo ló kó wọn dé. Hmm. Eh. <coughs> èmi ní bá wí ọ̀tẹ̀ ta ni gángan gángan ò ní ṣàwòrò ta ló bèjé òbèjé ẹlẹ́sẹ̀ ọ̀wọ̀ ọba lé ìyàjẹ́ kó tún níyì ládùúgbò mọ̀mọ́ ara rẹ̀ má ṣe kọ̀wé sábùkù mọ̀wọ́n ara rẹ̀ má ṣe kọ̀wé sábùkù mọ̀wọ́n ara rẹ̀. ẹ ò mọ wálé ọdún o ẹ ò mọ wálé ọdún ara oko wọn ń tẹ̀lẹ̀ ló fìfó ẹ ò mọ wálé ọdún. ṣé èmi ló ń bá wí èmi lẹ́nu ẹ gbọ́rọ̀ sí gbẹ́kẹ̀yíde ọ wà lọ ọ wà lọ ọ wà ń fọnà ọ fọnà kò mú

ẹjẹ àmọ lọ ẹjẹ àmọ lọ múra sí. ẹ mọ̀ lọ àtúmọ̀ rí wa àmọ̀ pàdé. ṣé bàbá mi ò lè já sí ẹ bàbá ọ̀rọ̀ màmá apá rẹ lè mọ̀ kalẹ̀ mi fi ọ̀rọ̀ ọ̀la bàbá rẹ̀ tó bẹ́ẹ̀. wọ́n nà bá yọ wọ́n nà bá yọ fà wọ́n nà ni tí ó fà ẹ́ lẹ́yìn tí ó lè já sí nínú rẹ ni. pé jẹ́jẹ́ nura wa ọlọ́gbára mi ni wọ́n nà bá tí ó bá sùn kò ní í jí. èmi ìwọ ọmọ bá wí ìwọ ọmọ bá wí ẹ dákun ah, bá mi mo dáràn ah, èmi nìyẹn ìrùn ká sí. mo fẹ́ lẹ́dàá bẹ́ẹ̀ yẹn mo bínú ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́. fẹlẹdẹ orí tó kẹ. fẹlẹdà mi bẹyìn ẹ jọ̀ọ́. Ah, bí o bá ṣe tiẹ̀ bí o bá ṣe tiẹ̀. ẹ dákun ẹ iye orí tó kẹ́. orí tó kẹ́. ìyá mi. ọmọ mi. ẹ má bínú ló dé tẹ ń bínú sí bàbá mi báwọn ẹ dọkùn ẹ jọ ẹ má jẹ́ káwọn ẹ̀yin aráàlú kó sọ wá lẹ́nu nílé wa ẹ ro tí oṣù mẹ́sàn-án tí mo gbé nu yín ẹ sì ròyà tẹ ẹ jẹ lẹ́nu lórí ẹ dọkùn mo fẹlẹ dà bẹ́ẹ̀ yín má bínú ẹ jọ ọmọ fọlọ́n bẹ yín. ǹdí ọkọ mi ǹdí ǹdí ọkọ mi ò ní lálàsì ó ti yé mi. ẹ wá mọ gbọ́ o nǹkan kan tún wá ṣẹlẹ̀ o. kí tó ni. ṣé ẹ rí nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tá à ń ti òde tá a bọ̀ mo bá pàdé fábùnmi ọmọ fanéyì hmm, ló bá ní pẹ́pẹ́sẹ́ o ó bá bẹ̀rẹ̀ sí ní bú mi lèmi mọ́nà bá sì bú tèmi nígbà àwọn ọ̀gbẹ́nu mi falágbáfọ̀ bẹ́ẹ̀ ni ah, bó ṣe fò mọ́ mi tó fọ́n létí nù fífọ́ létí tó fọ́ létí báyìí mo lù bí kókó níyè. Ah! ọmọ Faniyi. mo lù bí bàrà. ọmọ Faniyi. ọmọ ọmọ bí igi mo fẹ́ ọmọ ọmọ bí igi mo fẹ́ ọmọ ọmọ bí òsì ọkọ mi. ọgbẹ́ sọ̀sọ̀ lójú. inú mi dùn. Ah! kíni. kíni ọmọ Faniyi. ee ee mo gbé o. iṣu ẹni ní kówó ẹni bọ́pò ẹ ṣàánú mi. kuku tí ò mira jìkì ẹni mi tí ara ẹ lómi kànàkànà já tó ń tò ó dákun bàbá mi mi mò ń ni mọ wáyé. bàbá ń kẹ̀kẹ́ aláǹgbá tó dúró lórí èso ọ̀jẹ̀ bíbí ẹ̀yàn sọ̀kù bí ìbá ṣe pa gọ ara tiẹ̀ lọ́ràn ọmọ rẹ tí pọ̀pọ̀ ọ̀nù rẹ dojú dé ọmọ bá ń jà bá ń jà dálé bọ́lọ́dùmarè ṣe dá yín tẹ́ ẹ̀ ní gá tẹ́ ẹ̀ ní go ẹ̀ jẹ́ nǹkan kan ẹ̀ jújẹ ẹ̀ ṣe é tu dànù tẹkàn rí wọ́nranwọ̀nran ṣé irú agídí tó ní un ṣé ń lọ́yẹ kọ́ ọmọ rẹ ó fi ṣe ọmọ tèmi báyìí ọwọ́ àǹfààyà àpọ́nlẹ̀ wọ́n sọ ní ìsìn oní aláǹgbá tó dúró lórí èṣù ọ̀jẹ̀ bíbí ẹni ọ̀sọ̀kù ọ̀dà èmi tẹ́mi mẹ́wúrẹ́ lọ́tẹ̀ ní ewúrẹ́ mọ́ ńlá ńkọ́. Ah, ah, kò tó bẹ́ẹ̀. wo tọ́ ọmọ rẹ sọmọ ìdá bí ìbá ṣe pa gọ ara tiẹ̀ lọ́ràn ọmọ rẹ tí pọ̀pọ̀ inú rẹ dojú dé ọmọ kí bí Ṣàngó bá ń jà lọ́tún tí bá ń jà lọ́sí dálé arọ́ sí ni bọ́lọ́dùmarè ṣe dá yín tẹ́ ẹ̀ ní gá tẹ́ ẹ̀ ní go ẹ̀ jẹ́ nǹkan kan ẹ̀ jújẹ ẹ̀ ṣe é tu dànù tẹ́ kàn rí wọ́nranwọ̀nran ṣé irú agídí tó ní un ṣé lọ́yẹ kọ́ ọmọ rẹ ó fi ṣe ọmọ tèmi báyìí ọwọ́ àǹfààyà àpọ́nlẹ̀ wo mo mewúrẹ́ lọ ọmọ rẹ mọ́rẹ́ ó lù ṣé ọmọ pé mi ló lù ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè. bá mi èmi ò lè bẹ̀bẹ̀ kankan èmi ò mọ bẹ alágbára mọ́ mèrò ẹni tí ò mọlẹ̀ tí ò mọ́la ipá ni wọ́n máa pa o ẹnìkan kì í pa o ẹ̀ lè pa mi. bá mi orí mi wà lẹ́yìn mi wọn ah, ah. ò lè pa mi. bàbá mi ṣe rí i pé ìgbéraga ìwọ ọmọ ìlẹ́wù bí bàbá rẹ ti ń fẹ́ kí ọ̀tún gbálẹ̀ tó ń fi tòsí gbálẹ̀ ṣe é tún rí tẹ́nu rẹ̀ ṣe ń mú bebebe. Ah, ìwọ mọ pariwo ọmọ ọlá nìwọ ìwé jagun bíi ẹrú àwọn èyí ọ̀jẹ́ nǹkan kan olódùmarè fi gbogbo nǹkan dùn án bàbá nìyí bí ajá ọmọ rẹ̀ rí bí ọ̀bọ yìí wo gbogbo tó lódùmarè fi dáyàn lóhùn lè dá lóhùn mo lówó mo lóògùn bí tí n bá ti kọ̀ sẹ́ni tí ó bí mi ọmọ rẹ ni ó kìlọ̀ fún níjọ́kíjọ́ tó bá sásọ kásọ sòrò imú rẹ̀ ọgbà tó mú ẹlẹ́dẹ̀ mi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ ṣàánú mi ẹ dákun ẹ má bínú o ẹ má bínú o ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run ó yà ń sọ léṣọ lóde ó ń kó gbogbogbò abániwá abáyé. lọ́wẹ́lọ́wẹ́ la ń lùlù agídígbò ọlọ́gbọ́n ló lè yẹ ọmọràn ènìyàn tí ọmọdé èyí ò kí là bá bọ̀. bá a fi gbogbo ayé lápá bá dọ̀bálẹ̀. ẹ kú àpérò lóòótọ́ káforítì káforítì òun ni gúnṣe torí rẹ̀ fi pa àmọ́ gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń pé bíríkó tó tẹ̀ ń pé bíríkó tó lé lórí látàárọ̀ yìí ṣé kò ní í lẹ́yìn ṣé ẹ ti tẹra yín nú dáadáa ṣé ẹ ti ríro ṣé ẹ rò dáadáa o torí ọ̀rọ̀ tí ń bẹ nínú mi tí mo fẹ́ sọ ni mo ṣe ń bi yín o ṣé ẹ rò dáadáa ọ̀rọ̀ ń bẹ nínú mi o. wo a ti rò kódà a ti rò jinlẹ̀ dáadáa ah, ṣé wọ́n mọ̀ pé ìbéèrè tó bá jẹ́ nú òjò ẹnìkan ìbéèrè lẹ́rùn ìgbà ara la sì búra àti rò ó ẹ dákun ná eléwo ni wọn ò délé rẹ nú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó lẹ́yọ kọ̀ọ̀kan. lóòótọ́ ọ̀dọ́dọ̀ mi o àmọ́ ń tọ́ bá wí labẹ́ gé ẹ wò ẹ wò ẹ jẹ́ a ní sùúrù ẹ jẹ́ agbóhun tí ó sọ. kí ni ó sọ kí ló fẹ́ sọ mo ní kí ló fẹ́ wí dáa lóhùn kò sí ní tó lè wò ó sọ o gbogbo wa ti fẹ́ nu koko sọ́ọ́dún. Ah, kò tí ẹ yé ni torí tó bá yí ọ ni sẹ́yìn ọmọ pẹ́ ni tí olówó ọ̀rọ̀ ayé wa ni à ń sọ̀rọ̀ olówó à ń sọ̀rọ̀ ọlọ́lá à ń sọ̀rọ̀ gbajúmọ̀ láwùjọ. ẹ wá sọ pé nìkan sọ̀rọ̀ kan má gbàlà ó ló fẹ́ tà lọ́kẹ́kan kọ́mọ̀dé afọ́n àtọ̀kẹ́kan rẹ̀ tó fẹ́ tà. Ah, olórí ẹ káàbọ̀ ẹ sì kú àpérò ó tiẹ̀ wá dá a báwọn. nígbà tí olórí ti dé nìsín ìsìn níṣẹ́ sọ ti ń bẹ nínú ikùn mi ẹ wò ó lórí. ẹ sùúrù ẹ sùúrù gẹ́gẹ́ bí ohun tí mo bá ní ẹnu yín mo fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ wípé kì í ṣe owó àti agbára nìkan lèèyàn fi ṣe ilé ayé bí ènìyàn bá ní owó tí ó ní aṣọ tí ó sì ní agbára ọjọ́ kan ó á da gbogbo ẹ̀ sílẹ̀ léyìí tí ò sì ní bá ní wọnú sáré ẹ wá máa wò ó ọmọ tí èèyàn bá bí ó ní ó padà ṣe lédè lẹ́yìn ẹnu nígbà tí èèyàn bá papòdà tán ẹ dákun ẹ má jẹ́ kẹ́gbẹ́ ò túmọ̀ mi lórí ìpè ìpè ẹni tí wọ́n bá ń pè nìkan ló yẹ kó máa jẹ́ orí ni kì í jẹ́ kéèyàn jẹ́ pé pàjáwìrì mo fẹ́ lédùn àbẹ̀yìn ẹ̀ tọrọ ni. àtàlà fọwọ́ gún tó fi dàgún ni. mo gbé okó ọ̀nà ẹ̀dẹ̀ wá síbí tí òun náà ti á bọ̀ lọ́dọ̀ rẹ̀ ó tiẹ̀ ti jẹ́ oṣù mi tí òsì rọ́nà tẹ́mi fẹ́ bọ̀ òun tí mo lè máa sọ lójú gbogbo ayé ẹ̀yìn dákun mo fi ọgbà mi mọ̀ràn ni bí èèyàn bá fẹ́ kú òun ilé kan tó fẹ́ bọ́ sílé ibòmí ọ̀nà wo lèèyàn lè gbé gbà ní. kí ló wàá burú bí i bíyàn bá ti mọ̀ pé òun ó kú òun ilé kan sí kejì ilé tó ti fẹ́ kú òun yóò kọ̀yìn sí ni yóò sì kọjú lé ibi tí ń lọ. bíi pé sọmọ bíi pé béèyàn bá fẹ́ kú òun ẹgbẹ́ kan tó fẹ́ bọ́ sínú ẹgbẹ́ mi tí è sì ṣe pé ọjà ń bẹ tẹ́lẹ̀ dákun ta ló fẹ́ kú òun ẹgbẹ́. ọmọ kan ní inú ẹgbẹ́ ọ̀dọ̀ wa ni wà ń ṣe bíi pé ẹsẹ̀ rẹ̀ mì gbígbà pé èèyàn ń ṣèṣe pé òun fẹ́ kú òun ẹgbẹ́ hmm, hmm, náà sì ti lè kọ́ sọ̀jálẹ̀ nu ẹgbẹ́ tó ti fẹ́ kú o hmm. bó bá sì ti sọ̀jálẹ̀ bó bá parí ẹ̀ títí títí kọ́mọ́ gbà lọ́ba tán. ìyá wa o ìyá wa o mo ti wò yín ní gbàgede wọn á ní yín lẹ́wà ọmọkùnrin kan mo mọ̀ jẹ ní ọ̀kẹ́ márùn-ún ó ti wá fẹ́ gbẹ̀mí mi ẹ wò láàárọ̀ yìí ó ti jí wá lé wa orí ẹ̀mí mi báyìí ló wá ẹ wá dákun ṣé wọn lòun lolówó ogbó tí máa ń sílẹ̀kùn fólè ni. Ah, ah. mo mú ni wá. abẹkẹ ní sùúrù dákun ṣé torí ọ̀kẹ́ márùn tó jẹ náà rẹ ṣe kó òkè báyìí tí ń lọlẹ̀ tí ń lo òkè para rẹ. ó ti fẹ́ gbẹ̀mí mi ní ọ lẹ́kẹ̀ẹ́ mẹ́ẹ̀ẹ́dógún gbèsè ọ̀kẹ́ márùn tó jẹ ọ̀kẹ́ mẹ́wàá tó kù wọnú òkò dàpọ̀ nǹkan míì tó bá fẹ́ ṣe ó ah, eyín pọ̀ ju ọ̀kẹ́ márùn ló ló ń jẹ abẹ́wò làbúrọ̀. dákun ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ò tí ì pọ̀ jù bí n bá wá dọ̀dẹ̀ wọ́n ránṣẹ́ pé ọ kọ́ ọ wá gbà sọ ọ ti gbọ́. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun mo ti ẹ ṣeun wọn. ṣé pé bébí náà bá ń lọ ní ìsìn ọmọ lè fún lówó nù. n ò lè fún ọ lówó kankan ní ìsìn bó bá ń lọ sọ ọ gbọ́ sọ wá rẹ̀ ń tọ́ fẹ́ kú òun ẹgbẹ́ kan bó bá lè wá darapọ̀ mẹ́gbẹ́ tèmi fábùnmi yóò kú lẹ́gbẹ́ àtọrọ ọ̀nà darapọ̀ mẹ́gbẹ́ olówó yóò mọ bùnyàn ni. lọ́nà ọmọ àbọ̀ lé ní àmọ́ bùnyàn lówó kódà ọmọ lè bùnyàn lásán. n bó ṣe wà náà. ó tún lè bùṣe gàdàgà kó mọ filẹ̀ tán. ẹ sọ orí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi kọ́tàkọ́tà kò sólò sínú wọn gbogbo wọn mọ bùnyàn ni ẹ anáwó bí ẹni náà sọ. kò sórí ìṣàtúnlẹ̀ dání gbẹlẹ́ orí orí gbọ́n yóò yí ọ orí tó kẹ́ ẹni tí ara rẹ̀ ọ̀bá yá tó tútù bá mú un àwọn tá bá súnmọ́ wọn ò ní wọn daṣọ bò kó lè gbòòrò aṣọ hmm. ẹni tó bá tún wá ní nǹkan tára rẹ̀ ò tún yá tí sà ń pọ́gúlọ́ tí ń pọ́gúlọ́ wọn ò ní kó mú gbó ẹni tí kòkòrò bá kó sí lójú ẹni tó bá súnmọ́ yàn ní bá ní fẹ́ hmm. yóò wá kòkòrò ojú ọ̀hún kúrò o mọ̀ pé odidi ọjọ́ mọ́kànlélọ́gọ́rùn-ún ni mo fi ń ṣiṣẹ́ káàkiri gbogbo ìlú yìí tí mò ń wá ta ló dàbí orí tó kẹ́ná ta ló tiẹ̀ láfijọ́ rẹ̀ mo wà láàárọ̀ mo wà lọ́sàn-án kódà mo tún gba sí ọdẹ pé kí n lè mọ ta ló tiẹ̀ láfijọ́ orí tó kẹ́ n ò rí mo wá wò pé kí ni n ó ṣe o. Ah! so mọ̀ pé gbà àkọ́kọ́ tí wọ́n kọ́ nù fẹ́ sí inú mi wá dùn lọ́jọ́ kan mo lọ rè yàgbẹ́ bí mo ṣe jókòó mi tí wọ́n ti yàgbẹ́ báyìí bí mo yàgbẹ́ tán rí tí wọ́n fi nura mo ṣe wọn rẹ ni àwòrán rẹ kàn gbómi wá fún mi mo wá fi ọkàn mi wá balẹ̀ mo wá rí i pé tí ò bá rórí tó kẹ́ àfi káyé mi bàjẹ́ kò sì wù mí káyé mi bàjẹ́ dákun mo bì ọ́ mo fẹ́ kó fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ. Hmm, ọkẹ ṣe mọ́pọ̀. mọ́tà mi. a mọ̀ wù mí kéèyàn lágbèékalẹ̀ àgàgà kó tiẹ̀ wá jọkùnrin tó dúdú bíi kóró sin bíi tiẹ̀ báyìí tó ní làákàyè tó ní ọgbọ́n lórí tẹnu rẹ̀ tó wá dùn yàtọ̀ wọ́n bí n bá tiẹ̀ fẹ́ fi ọ tẹ́lẹ̀ n ó fi ọ wẹ̀. ọ ah, ò lè fẹ́ ọ ò lè fẹ́ ọ̀gá ẹlẹ́nu dídùn olórí ibú àbúrò olóṣì olórí ibú ti sílẹ̀kùn fólè bí wọn bá tiẹ̀ wá tètè dé ọmọ bá ń da alágbálẹ̀ ní lábẹ́ lábẹ́ làpá dẹ́n lóhùn ọmọ yóò ń kùndí ìyá rẹ̀ ta kùndí títí títí ó tún gbà àrùn kùndí ìwọ náà sọ bí orí kùndí ò ń bọ̀ òun wà tó dùn òun wà tó ṣe é fojú rí ìwọ náà ẹjọ́ rẹ̀ kọ̀ tó o bá fẹ́ bí afẹ́fẹ́ kọ́ kú ọ̀n bẹ́ẹ̀ orí wọ gan amúnibúni ẹran ìbíyẹ ìbíyẹ fọ́jú ọ̀tún òun náà ó ó ó ọmọ yìí sọ. òrùlé òrùlé bàjá mọ́lẹ̀ àwo di òkè ọmọ para ilẹ̀ ń wò ah. ẹ́ ọ̀tá fàṣọ dọ́bọ̀rí bọ́bá yẹn lórí ah. ọ́. àbí. àdúpẹ́ o. ṣé ẹ ta ọ̀dọ̀ dábí ẹ sọ ẹ jẹ ìyàn kan náà kọ ẹ rọra o ṣé ẹ lè gbé ẹ jẹ ìyàn kan náà kọ ah, ẹ tiẹ̀ ti fẹ́ ta ẹ̀kọ́ ọ̀hún kẹ́ tó gbé yàtọ̀ ọ̀dẹ wa. wàá mi. bá mú ọ mú kan nú ẹ̀kọ́ yìí. ọ̀dà mọ̀ ń b sábà jẹko mo mọ fi lo sẹ́ni. ẹ bá sì wà rẹ kọ ó fòfò ní ní tó yí sàn. ẹ kú ọ̀rọ̀ ajé o. àyàn kan náà ẹ̀kọ́ yìí. o ti fún ọ lówó ẹ̀ẹ́ta ọ̀yà ẹgbẹ̀rún ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta o ẹ̀pẹ̀lẹ́ ẹ ṣeun ẹ ṣeun àdúgbò àdúgbò àdúgbò máa dá máa sábà dá alu ẹjọ olóko ó ti roko olóbìnrin òde. bàbá mi bàbá mi. kí ló dé mọ́mọ́ ìjà ganan di. bàbá mi hmm? a ní ẹ̀kọ́ tí mo rà wọlé nísìn hmm. bí bí mo ti fi inú ilé tí mo fi kalẹ̀ ẹ̀kọ́ mo ti dàdó. ẹ̀kọ́ ewu ẹ̀kọ́ tí mo ra ní ìsìn. ẹ̀kọ́ dàbí. ẹ ibẹ̀ nulẹ̀ ibẹ̀ ti tí mo fi sí. ẹ̀kọ́ dàbí. ẹ̀kọ́ dàbí. irú kílè yìí. nílẹ̀ iná ni àbí lókè ibòmí. ẹ̀kọ́ ẹ̀kọ́ àtòjámọ̀ irú àròpọ̀ owó rẹ̀ yìí káàpù mi wọ́n wà wọ́n wà kàn àwárí báyìí lóbìnrin wà nǹkan ọbẹ̀ wọ́n wà kàn ẹ̀yin àgbàlagbà ẹ̀yin tẹ̀ ń gbẹ́nu afẹ́fẹ́ ẹ̀yin tẹ̀ ń gbẹ́nu òòlẹ̀ mo fẹ́ rí mo fẹ́ rí báyìí ọ̀nà tó kó àgbò fẹ́ fi dórí ìwòdúró mo fẹ́ mà mo fẹ́ rí àtọ́tọ́ lóògùn wáyé aṣọ agẹmọ òṣèré tàbúrà ewọ babaláwo ọgbọ́dọ̀ yíyẹ ìṣúrú àgbàṣègùn ọgbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ wípé bẹ́ẹ̀ sí bàkúmọ́jèlé yọ̀ jẹ́ wọ́n wàá lọ gíríta ànàmútọ́gà pápọ̀ sẹ́kù lábásí eruku ọlọ́ni tẹnu ẹ̀ jáde ọ̀yẹ̀là tọ́lọ́gì ní bá ń gòkè àjà ojú rẹ̀ àtọ́lé ojú rẹ̀ àtọ́kọ ọ̀yẹ̀là. Ah! Ah! ah ikú bò ẹ ìyá ìwo làwọn èyí ó ṣe wọ ó ṣe wọ fábùmí ò ní kú òró gẹ́gẹ́ là á bóṣù àwo òró gẹ́gẹ́ là á bá jáde lọ dẹ̀dẹ̀ kátó gbókù ẹdán ọdẹyìn òṣùgbó àní gbókulẹ bí ó ṣe kó gbókọ sá ìfábùmí ọmọ mi ò ní kú tẹ́ ẹ bá wálé ẹgbẹ́ bí ẹyẹ olúgbọ́n tẹ́ ẹ mọ̀nà bí àbábílẹ̀ ẹyẹ gbani. tẹ ẹ bá pẹ́jú dá mo yóò gbénu kàrà òun èmi ò fi yé yín lónìí pẹ̀ mọ ibi tí fi kéré wú ayé ha bẹ́ẹ̀ ni mo sọ. tó ìwọ ọrùnmọlẹ tó ń bẹ ní kòtò bẹ mo fẹ́ rí ọba yìí. igide yóò kó àdàbà gbọ́ òun dúró bẹ́ẹ̀ ibo ló ti ń bọ̀ níbo ló ń lọ gan kí ló dé ìṣe ẹlẹ́jọ́ bọ̀rọ̀ mo fi àkókò mi ṣòfò àsìkò ti tó báyìí mo wá gba ẹ̀mí rẹ ni nítorí pò ń dí mi lọ́wọ́ ó jẹ́ ráàyè ṣe tèmi bó o bá wá sọ pé ò lè fẹ̀mí rẹ lẹ̀ bóyá kò fẹ̀mí bàbá rẹ di dákun ilé fẹ̀mí bàbá mi lẹ̀ torí ìfẹ́ kí bàbá mi ó kú báyìí àmọ́ ó dà mo fẹ́ mí mi lẹ̀ ó dà bá àṣẹ́sì ti kú. ìjẹ́ ẹ má má jẹ́ dágùn òrùlé òrùlé òrùlé bàjá mọ́lẹ̀ àwọ̀ òdì òkè ọmọ bára ilẹ̀ ń wò ọ̀tàfà sókè yìí ó bàbá yẹ orí o. kí ẹlẹ́kọ̀ ayé ti dé o. òrùlé bàjá kò jẹ́ àríran rínú àjà o. òrùlé bàjá ìyá n ò ní rẹ̀ fáàmù mi. ayé ò ṣe é balẹ̀ rí wọ́n lè ṣe nìyàn lẹ́yìn. wọ́n rán mi lẹ́kọ̀ọ́ ẹni ọ̀sán gbẹ ẹ̀kọ́ o abẹ́wọ̀n tẹ̀kọ́tẹ̀ wá ń jẹ́. fáàmù mi àròkọ ayé ni. ayé ló kú o. ẹlẹ́kọ̀ọ́ yín ti dé o. ìfábùnmi. ìjà èmi ló dé gan-an èmi ló dé tẹ́wọ́ kẹ́kọ̀ọ́ nù apẹ̀rẹ̀ mi. lọ kó fún bàbá rẹ. sọ àgbọ̀rọ̀ ni. gbàkú mi kú ó ṣe wọ ó ní gbàkú mi kú ó ní gbàkú rẹ kú. bẹ́ẹ̀ ni mo sọ ọgbó ọ̀tọ̀ olólẹ́gbẹ́ kùtàkùtà ògùnmọ̀ nígbàkú rókò oglo nígbàkú ẹ̀mí ikú kan ò ní pa ọ́. àwọn kan bẹnu òkùnkùn báyìí wọ́n fẹ́ mọ tafa sínú mọ́lẹ̀ ẹ farapa bẹ́ẹ̀ ni mo sọ ẹ farapa. torí pé ó ní pé ẹ sì ìrètí gbọ́fá èrà ìrètí gbẹ́gẹ́dẹ́ àtàrí ìrètí gbẹ́sàsí ṣùrùṣùrù báyìí là á sọ̀rọ̀ ṣùrù bàbà sọ̀rọ̀ gbàrà bí dáadáa bèrè bá lugi àfẹ́kù wọ́n sì rí i pé mo rẹ́yìn gbogbo yín báyìí torí gbónígbóni ẹ gbóhùn aṣọkò lójúmọ́ ní mẹ́kákì kan máa gọ̀ọ́rẹ́ tiẹ̀ ẹ mọ̀ ní tẹ́pẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀. ọmọ ọ̀rọ̀ ènìyàn bí àmọ̀dí èyí ò kí là bá bọ̀. alágbára ayé kẹ má sọ ara yín dorí ṣàkúnlẹ̀ bọ̀ a kì í fọwọ́ rẹ̀ ṣetán ká tún máa fọwọ́ ra àyàgò lọ́nà àpapọ̀ mọ́ra tí kẹ̀sì lọ́nà. orí àwọn arìn olókun sáré má ṣàgùn toró ògùn lọ́lọ́jọ́ ọ̀pọ̀njú eré àgbéwáyé lọ́lọ́jọ́ gbogbo. Yeah eré ẹni làwúre ẹni eré ẹni làwúre ẹni bí mo jí lòórọ̀ màá yá agbárí mi mú ìbéèrè ẹni làwúre ẹni ifá kìíní o ifá ni gbogbo aráàlú yìí pátá lábọ̀rí ká má bàa rógun àjálù ká má bàa rí pààyè ká má bàa rí ń bọ̀ lókè ń bọ̀ lódò gbogbo olùyè pátá ní ọ̀bọ̀rí yàtọ̀ sí bọ́rí gbogbo òlú kábíyèsí ní ọ̀wà bọ́rí o ńbọ̀rí kábíyèsí yóò wá yàtọ̀ sí ti gbogbo òlú èmi olúwo kọ́ ni wọ́n bọ̀rí fún kábíyèsí. Si bẹ́ẹ̀ ni kò jẹ́ kankan nú àwọn ọ̀dọ́ yìí kò sì ní í jẹ́ babaláwo kan nínú ìlú yìí obìnrin tó bá láyà ìyálòdì ọ̀hún wáyàwó kìí ṣe gèlè tí aya là ń sọ ìkìyà ni kìnrin tó láyà tó kìnrin kìyà tó kìyà tó láyà dáadáa òun ní ọ̀bọ̀rí fún kábíyèsí bàbá ti bọ̀ rí yìí ká máa yọ̀ lọ́gùn ojú bẹ́ẹ̀ lọ. ẹ̀yin ìlú mòye bàbá ẹ pẹ́ fún wa bọ́ bá ṣe pé tóbi tó bá láyà ni àbẹ́ ẹ̀gbọ́n bí mo ní ọmọ tó láyà mo ní ọmọ tó láyà dáadáa. àbí kọ́mọ̀ sí pé ti gèlè tẹ̀yà báyìí lóru kí. rárá o ẹrù àyà káwọn wí ni ah, ah. kíyà ni bí bàbá ti sọ. Hmm. ẹ̀yin olóye èrò tèmi sì yàtọ̀ o èrò mi ni pé ẹ̀ ti jẹ́ àpò òkè rajà kọ́mọ jẹ kankan nu ọmọ àwa tá a jẹ olóye ní ọ̀fọ̀ ọmọ kalẹ̀ wọn náà yọ pé ọ̀dọ̀ ara wa náà là ń bẹ̀ẹ́ sí lójú aráàlú ń rò bá ń sojú ṣáájú ni ẹ jẹ́ ká mú ẹ dí ọ̀bà bọ̀rí fún kábíyèsí wá látòkèèrè kó wá bọ̀rí fún kábíyèsí kó jẹ́ pé láti ìlú ni kó sàárín wa. Ah, ah, mi bọ́rọ̀ bí wọ́n ń sọ èmi sì láṣojú wọn nílùú yìí èmi ọ̀wọ́ obìn tó láyà bí ikú ìbá má jẹ́ nílùú yìí kójódì kejì ìlú wa yìí tí ó wà bá wa borí fún kábíyèsí. ẹ̀yin ìlú mo mà kí yín mo kí yín ẹ kú iṣẹ́ ẹ kú àdúró tì mí ọjọ́ gbogbo ṣèbá àdúró tì yín náà mo kó fèrè tí mo fi dépò bàbá mi ìṣe ni mo máa bẹ̀ yín tí máa rọ̀ yín gbogbo ìlú àdúró tì yín tẹ̀ ń ṣe fún mi yìí náà mo sì ń bẹ̀bẹ̀ fún ẹ dúró tì mí má jòjó tì mí ọkàn mi ti balẹ̀ pé obìnrin tó láyà tó ní àyà tó ní kìmí mo mọ̀ pé ẹ máa wá tó máa bọrí fèmí ọba adélájà ẹ má fìgbà kankan ẹ má fìgbà kankan fi mí lẹ̀ torí mo nígbàgbọ́ pé orí ẹni làwúrò ẹni. ìyálòdì ọwọ sí ẹfọkànbalẹ̀ ẹfọkànbalẹ̀ ìlàsẹjú àwọn obìnrin lè léyìí yọọ parí gbogbo sẹ́yìn kù. adakalasa adakalasa kalasa ọtẹ mọri wọ tọmọye ọtẹ mọri wọ tọmọye ọtẹ mọri wọ tọmọye òbí gbóni yẹn gànà sábà wo láwo oríwojì wo láwo oríwojì wo ọ̀kìn lọ́lọ́jà ẹyẹ àwòdì lọ́lọ́jà bàgẹ̀bàgẹ̀ adébáfúgbètúgbètú tí í sọlọ́jà láwùjọ èpè àárí ọrí amọ̀ orí ògémọwọ́ ògémẹsẹ̀ ògémàdó ọ̀dàrèdàrè ọ̀dọ́mọlójú dàrèdàrè ọba ńlá ọgbọ́n méjèèjì sí láwùjọ àwọn àjẹ́ ẹlẹ́nbá mo kọ yín ikú ọ̀gbọ́dọ̀ pa fáfùmí mo kọ yín lónìí o ikú ọ̀gbọ́dọ̀ pa ó ti di kolokolo tí ẹ so májá lọ́rùn ajá ọ̀gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀gbọ́dọ̀ sọnù ò ní yọ sọnù. Àṣẹ òní kúkú àjọkú òní kúkú ọ̀wọ̀wọ̀ takọsẹ ní ṣe láwùjọ wù ú tìdí mèrè ní ṣe láwùjọ àwọn ẹranko orí kìtì kánnakánná bá ti padà ń já gbogbo ẹranko tó bá kọjá ń bẹ̀ ni ó ṣòwò ẹ̀jẹ̀ sórí lẹ́yìn gbogbo èyí tí mo ti fún ọ tó o ti jẹ́ èyí tí mo ṣàṣì ọ lórí ìtọ́ lánú epo ìtọ́ lánú àdí tó ti dára rẹ̀. Mm -hmm olórí ẹyin kan bá dìgbò lápáta ọpọlọ rẹ̀ ó ṣòfò dànù apá ayé kan ò ní ọká mọ́ apá àwọn rí wọn oko àpé èkúté ilé ìkáwùsà gbìrìgbìrì ni ọmọ yìí afẹ́fẹ́ ò ní jà kó gbódò ìjì ò ní jà kó gbọ́mọ lọ ká tó gbọ́ pé ẹjọ́ dẹ̀yìn ṣùgbọ́ ìwọ wọn lẹ́jọ́ lulẹ̀ pé kùtà kùtà kùtà ikú kan ò ní pa ọ́ ọ̀ wá rí àṣejẹ tó wù yìí ọ̀pọ̀ fábọ̀mí wọ́n wà á jẹ́ tí ó lọ rí sọlẹ̀ sódò ògùn rẹ̀. àtàlà fọwọ́ gún tó fi dàgún ni. ọ̀gbọ́n ní bàbá wa kùkù ní bàbá mi ẹlẹ́wù ní bàbá olùkọ́ ọba kùkù ọba wo fẹ́ẹ́ sàkóso kí ọjọ́ òtọ́jú kó pàdé òun ẹsẹ̀ ojú ẹnu wọn fẹ́ adébáfẹ́ oṣù ọ̀dàrà ọjọ́ bàbá gbógun lọ òdúgbòrò wọn ni bàbá òdúgbé bàbá lòun ó dùn wọn ni bàbá òdúgbò bàbá lòun ó bọ̀ bàbá láti lọ òun ò ní láti lọ ẹnu jìbú wá dẹnu jìbá ẹnu jìbá ọdẹ ló jìbú òkú ọyá pàbílà kọ́ sọ bìdìrì ikú ni bá ń bẹ lọ́nà ọba rí ọwọ́ ọmọ káàdì wéréké àrùn ni bá ń bẹ lọ́nà tó bá rí ọkọ́ ọmọ ká wéréké lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn dandan kó burú tí wọ́n sí o lẹ́yìn. agbára ti. burúkú ni ah, àjọ kìnní kan mi ẹ kò fẹ́ lómi èkejì kan mi ẹ kò fẹ́ lómi ẹ wá ní kémi ọmọ wa pàdé ìpàdé kìnní. mo ti bá wọn sọ̀rọ̀ ẹ̀yin ẹgbàá ti ń bọ̀ yìí kò ní sí wàhálà mọ́ ẹ dákun. èmi ò wá àwọn ọ̀rọ̀ sí títẹ̀ máa ń bá wa sọ̀hún ó tó lọ́tọ̀ ah, ah. ẹ má bínú. ibi mo bá dájọ́ mi dé kan kó fún mi. ọ̀nì pẹ̀lú ògùrọ̀dọ̀ yìí ti ń bọ̀ yìí ẹ̀yin kò fẹ́ rán. ẹ dákun ah, ọ̀kẹ́ ẹ̀ ǹlẹ́ kújọ́ mẹ́ta ọmọ ọ̀kẹ́ nù ó ti tó bíi ìṣẹ́jú díẹ̀ tí mo ti ń sọ yín pé kẹ́ ẹ bọ́ ọ̀tà ẹ mo fẹ́ rí yín ni. sí o sí. ẹ dákun ẹ bá ní kí wọ́n yẹra. ẹ̀kọ́ rẹ̀ mi ò yẹra. ọ̀rọ̀ àárín èmi àti yín ni. àìsí òòsà lòdò kí làbẹ́ làbẹ́ ọmọ mọ́ ọ̀rẹ́ kan náà kò sí ní tó fẹ́ sọ fún mi tí ò ní gbọ́ bí ò sí ń bẹ̀ yọ gbọ́. òdòdó kan tí Elédùmarè fi ta yín lọ́rẹ. òdòdó ẹgbàá. kílẹ̀ wà mí. Ah. owó rèé. bẹ́ẹ̀ ni. owó. ẹ̀yin lẹ́ni òdòdó kan tí Elédùmarè fi jíǹkì yín ni mo wá ń bẹ̀bẹ̀ fún pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ fi tà mí lọ́rẹ lóòótọ́ owó kun dín ni mò ń ṣe èmi àtàwọn mọ̀lẹ́bí mi àmọ́ ńgbà tí mo wá rí i pé ó yẹ kí n wá sẹ́kún apá mi mo wá lọ ṣàgbàṣe mo wá kówó jọ òmùsùn wa ní kí n kó wa mo fún yín lówó yìí kẹ́ ẹ yọ̀ǹda òdòdó ọ̀hún fún mi ni. èwo lòdòdó. orí tó kẹ́ ni ó wù mí kí n fi ṣaya orí ah! tó kẹ́ ò bá sì fẹ́ mi ó ṣeé ṣe káyé mi bàjẹ́. Ah! ọ̀rọ̀ ẹ yé mi ọ̀rẹ́ wa mo wá lọ ń wà á máa rí ọ. lọ́bù. lọ bí ìpàdé tó ń lọ. kì í ṣàsìkò yìí. bí àjọ rí kinní òdòdó yìí. òdòdó kinní. owó èèyàn àsìkò ikọ́ èèyàn lọ rẹ̀ <laughs> àsìkò ikọ́ ọ̀dà àìsó sàlódò kí làbẹ́làbẹ́ ọmọ mọ̀ ìyá orí tó kẹ́ wà nílé hmm, kéèsì. ìyá orí tó kẹ́ dákun yọjú sí mi ní. àbí hmm. àríyìn tó dùn. alálejò pàtàkì kan ni àlejò pàtàkì ọmọ. Ah, ah. ọmọ ìlàkùnlé ọkẹnu <laughs> ọkẹnu. ndélẹ̀ ndélẹ̀ ìdọ̀bálẹ̀ ìsáde ndélẹ̀ alápọ̀nlé ọmọ. Eh. alápọ̀nlé ọmọ. ó wá ọmọ rẹ wá eh, orí tó kẹ́ eh. mo fẹ́ kọ́ bá ń fún un ní àdúrà wo ọ wàá wọlé lọ torí kọ́ mọ̀ sí wọ nìkan torí àti ìmọ̀ntọ́mọ gan ó wù ṣe ẹjọ́ mọ̀ pé ó gbẹ́bùn wá ó gbẹ́bùn wá. Ah, ah, ah, ó ti rọ́wọ́ mi ẹ <laughs> wá wọlé lọ pé orí tó kẹ́ jáde. kan lè ṣàdúrà. tó o bá wọlé ń bẹ̀ ń ilé ó ga jù ọ lọ gbọ́nà wọ́n bí sọ́ni mẹ́jà wo àti orí tó kẹ́ ni ọ̀kẹ́ mo bí ọdún ṣé wọ́n bí sọ́ni mẹ́jà wo àti orí tó kẹ́ ni wàá jẹ́ ń sọ fún ọ babaláwo tó bá dín fún orí tó kẹ́ fún ọ Ṣàngó ni ó pa àwọn ọ̀rẹ́ rẹ tó bá tì ọ lẹ́yìn Ògún ni àfẹ́jẹ́ wọn wẹ̀ ìwọ. èpè ti jẹ́ ah, owó rẹ̀ ó gbowó wà gbàgbé gbà olórí ibú ọlọ́wọ́ lọ sí i olórí fọlọ sí arúgbó ọjọ́ ní fún abọ́mọ mi. sẹ́rọ́bìnrin yìí sẹ́rọ́bìnrin yìí sẹ́rí sẹ́rọ́ sẹ́rọ́wù sẹ́ sẹ́ alájẹ́bí máa wínú o. àgbàyà ni ọ eh, eh, alátẹnujẹ ni ọ. Ah. ojú òtí ẹ̀yin ni alátẹnujẹ kan náà kílẹ̀ wákàkiri lẹ̀ gan náà ṣé wọ́n fi wọ́n bí sọ́yìn mẹ́ja orí tókè àti ọ̀kẹ́ ni kí ló dé náà. sọ̀rọ̀ ẹ̀mí ló sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin lẹ́ẹ̀bà fẹ́ ọmọ mi fún fún ọ̀kẹ́ àbí kí lọ́sàmọ̀ yọ ní kudi ah. olórí ibú olóṣù ni ah. ẹ gbọ́dọ̀ lẹ́yìn lọ jẹ́ kí ló dé náà bàbá ẹ wá mọ gbọ̀nà léyìn lọ. ṣé kò dá ṣé tó ṣe fìlà dẹ́ńgẹ́. ṣé o tún máa bú ọ̀rẹ́ mi. ó ti ohun ò ní bù. ṣé kò dá lọ́kùnrin ni. ó dà. o sì jó ojú ojú opówó yìí. nítorí owó nítorí owó ìwé eléyìí ni ó wà forí tó kẹ́. ìlú èwo ni. ìwé tẹ̀yẹ́ ń jẹ́jẹ́ ń tẹ àgbẹ̀yẹ olórí ibú olòsì. olòsì olórí ibú olè mm. ọlẹ́ àbí kó òkú làbẹ́ wọn òkúkú níṣẹ́ kankan tí wọ́n mọ̀ ṣe káàkiri ilẹ̀ àfi bí wọ́n mọ̀ tẹnujẹ káàkiri ilẹ̀ ẹ lé o ń wọn mọ ọ wá tó tọmọ owó wọlé wọn wọlé bàbá àgbàyà amúgbọlọgbẹ ọmọ rẹ fún wọkẹ ọmọ yọdí kùkù bí wọn bá fẹ́ kọ bí wọn bá jáyọ kúrò. o lè wọlé ní o lè wọlé ní arígbìnmọ́gbe òré sàn takoro ọ̀tọ̀ òdì lára ọ̀lẹ́ yá sí ó tún rówó ó tún jẹ́ nsọ̀wọ́ nù tó jẹ́ nsọ̀wọ́ náà lè wọ́ bá gbẹ́gbẹ́ bá gbẹ̀kúlé wọlé ó tún padà jáde yọ ọ̀dá wàhálà lẹ̀ lónìí tájọ fa ẹnu ẹ̀ lájọ wa. o kò lè fi lé baálẹ̀ òní táwa ló yẹ ká kí là bá bọ̀ kí là. babaláwo dífá ọ̀rọ̀ òun àmọ́ ìyá wa ńgbẹ wa ní bó ni ó ti rí ọ̀la ìrí bẹ́ẹ̀ ní hmm. mú babaláwo kí wàá rẹ̀. ìtumọ̀ rẹ̀ ni pé bí èèyàn bá ẹ wò bí a bá rí ibi níbí wọlé kò ní gangan ni kò ní dọ̀là. fara rẹ balẹ̀ nìní kọ́ ẹ̀ ni. nìní bò. nìní ni ọ̀ ṣé wo mọ̀ pé nìní ló rẹwà jù láàrin ejò afàyàfà ni àbí ẹja òjìjí tí ò láfiwé láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nínú omi àbí kí wọ́n á mú ọ lọ sí ipò ọ̀kín láàrin àwọn ẹyẹ tó ṣe pé òun ló rẹwà jù kò lẹ́lẹ́gbẹ́ wo nìní ohun mi. ah fábùnmi gbogbo àṣàmọ tó ń pa yìí ò yé mi. kò yé ọ bíi tìbò mi bó mọ̀ mí ó sì mọ bàbá mi láàrin ìlú ọmọ orú èèyàn tí í ṣe pé tí èmi fábùnmi bá tẹ̀ ńlẹ̀ àtẹ̀gbé ni hmm, ó wù mí mo fi ọ̀fẹ́ mi nà ẹ́. Hmm. fábùnmi. ó mọ̀ ń jí o. kí n fi ọ. Hmm. mọ́tà mi ò ṣe fi mí lẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tèmi mo mọ̀ ọ́ dáadáa alágbára bàbá rẹ̀. Mm-hmm. olówó ni mm-hmm. ó sì lóògùn mọ́tàmí ó sòṣùká mọ́tàmí di ẹrù lẹ̀ mọ́tàmí wá ń rẹrù lórí afẹ́fẹ́ tí ò léèkàn dákun má dẹ́mi mi légbodò. wo padà òdì àdánù ẹ̀mí rẹ kankan ò ṣeé dá légbodò ó wù mí nì mo fi ọjà dé orí mi kọ́ ọ fẹ́ mi gẹ́gẹ́ bí aya sọ́ọ̀dẹ̀ rẹ nì mẹ́bí ti ń bà ní ìwọ náà ló ní ó ti kúrò ń pọ̀ sínú ìwọ náà ti dọlọ́lá lọ́ba tán. ntọ́ ọba ni èmi ni mo ní hmm. àmọ́ ọgbẹ́ kan ń bẹ nínú mi tí ń dùn mí bí egbò ọgbẹ́ láìsan òòdùn òun ò ní yé dùn mí. àmọ́ bó o bá ti ní mi n ò rò pé ọgbẹ́ kankan tún lè dọ̀ ọ́ láàmú mọ́ tí ò ní jiná kíákíá wọ́n. ó dà kó burú bálágbára bá báyàn sọ̀rọ̀ hmm. bí ọba fẹ́ kú lójijì ọ gbọ́dọ̀ gbà náà ni hmm. mo ti gbọ́ mo sì ti gbà. ọ ti gbọ́ ọ sì ti gbà inú mi wá dùn báyìí bọ́bá wa jẹbẹ̀ tó o ti gbọ́ tó o sì ti gbà kó lè dénú mi kí n lè mọ̀ kó o ti gbọ́ o sì ti gbà jájọ́ mọ́ ọ lọ. ń bò là ń lọ. ọ̀run ni. Eh? èmi ò ṣetán kù. ọrùn ìfẹ́ ó lè mi pẹ̀lú rẹ̀ jọ lọ. àparò kan ká jù kan lọ àfẹ̀yí tó bá gorí ebè o ibi yóò jù bí lọ àkìlà bàbọ̀. kìlà bàbọ̀. wọ́n mọ̀ sí alálejò gan-an láti fún un ọ̀rọ̀ mo rògùn ńgbà kábíyèsí pé gbogbo àwa baálé baálé lọ́ba na ọ̀rọ̀ lẹ̀ ó ní ọmọbìnrin tó bá ti bàlágà ni òun fẹ́ lò pé tí ò lè bọ orí fún òun pé ọmọ tó ń bá sì mú wá tó ń bá lè rí mú nù ọmọ wa mm. pé ẹ̀bùn ńlá ni òun ò fún un màá ní àǹfààní kan lọ́mọdélẹ̀ yìí mo fi sáré wálé pé kí n sọ fún ọ pé ká jẹ́ kí orí tó ké ọ lọ sọ ọmọ pòun láyà dáadáa bórí tó kẹ́ bá tiẹ̀ wà láyà ṣé ìwé lẹ́yìn là wà á ti sí. Ah, ah. Ah, irú kí làbà wà á ti sí nígbà tí èsì pé wọn ò mú wọn ò fi hàn sí nǹkan kan bẹ̀ ni ṣé bí irú èèyàn bá já sọ́dọ̀ wa sẹ́bùn ńlá kọ́nù ni. àbó orí tó kẹ́ èmi ò léwí fún ẹ̀yin náà léwí fún o. wọ́n bá ṣe pé ti wíwí fún ni n ó wí fún un so ti yọ àmọ́ wọ́n náà fẹnukún fẹnukún yóò dayọ̀ fún wa bọ́ bá ṣe pé kábíyèsí mú un kò sí láburú kankan ń bẹ. ṣebí ìyá tó bí ọmọ rẹ̀ ní fàjálé káàkiri yìí tó fẹ́ pọ̀ ọmọ ẹ̀ ní báyìí tí mo bá wá ní kí n tọpasẹ̀ wọn lọ báyìí tí wọn ò ní sọ pé kí n wá wí tèmi ojú ẹni èsì ìríbi o ẹni orí yọ òdìlé. orí àtẹ̀tẹ̀ ríran orí ni kò sórí ṣáà. ṣá lọ. orí bàbá gbẹ́bọ̀ rẹ̀ kó yọ ṣẹ̀ṣẹ̀ o. orí ṣe ní ta. ìyá mi ìyá mi ẹ dákun ẹ má pa mí ìyá mi ẹ jọ àti wípé kí ló dé tá fi fẹ́ pa mí ẹ jọ má pa mí. orí tó fẹ́ n ó pa ọ́ kí ló dé kí mo ṣe fún ọ tó fẹ́ sọ mí dá láì lágbára o fẹ́ sọ mí dá tí o mọ̀ ṣe mọ́ o fẹ́ gbàgbára lọ́wọ́ mi kí ló dé jẹ́ ń sọ fún ọ ajá tí o bá dẹ̀yìn lẹ́yìn ẹkùn yóò fẹ́ jẹ̀wẹ̀ ni orí tó bá dẹ̀yìn lẹ́yìn mi ó fẹ́ ní ara rẹ bíi. Ah, irú àlá wo leléyìí ìyá mi ń fàdà lé kì í apẹrẹ ah, burúkú leléyìí o. orí mi ẹlẹ́dàá mi wọ́n gbàbọ̀ dé orí mi tì mí lẹ́yìn wọ́n jẹ́ ń rí bì í. ẹ akande ẹ lórí inú gbogbo ẹ̀yà orí pé yóò gbà fún mi fún ọ̀kan mọ́ yànnà náà rẹ̀. sọ ọmọ pé mẹ́ta lórí orí alákọ̀ọ́kọ́ níbi tá a ti ṣẹ̀wá tí yorùbá ń pè lórí irun orí ẹlẹ́ẹ̀kejì lórí inú èyí tá à ń lò nù yìí èyí tó ṣe kẹta lórí tá à ń gbé káàkiri tó jẹ́ àbàrí ẹni ìní yorùbá fi wá máa pa lásàmà pé kí àparí inú títí wa èyí orí inú tá à ń lò nù kọ́ má ba ti òde tá à ń gbé káàkiri jẹ́ kọ̀ wá ní sí nǹkan tí wọ́n sọ tí ò ní lápèjúwe ká ti bi oríkì wò toríkì tá a bá ki oríkì ìyí máa ń sọ̀rọ̀ ìyí sì máa fàkómọ́ òkun yọ a máa sọ ìṣẹ̀ṣe a máa sọ àwọn alágbára tó ti kú sójú ìjà a sì máa tọ́ka séwọ̀ nínú òdílé já ti bi òkòrè séwọ̀ ni okòrèsé ọmọ àwò yíra o okòrèsé ọmọ àwò yíra o wò yíra kó má bà rẹ ẹrúkẹrú ẹrúkẹrú abilala lẹ́nu torí okòrèsé ọjí hmm. ọlọ́rọ̀ tí máa ṣòwò ẹrú ẹrú ni máa ra àjọ òkó ràràrà òrèlégbò lẹ́sẹ̀ oníkèésí ọmọ àrò mú jẹ ẹ̀yìn lọ́jọ́ kan òkó lọ sọ́jà kò wá bá àwọn ẹrú lọ́jà mọ́ elékù lẹ́sẹ̀ ló kù nínú àwọn ẹrú tí wọ́n fẹ́ tà ọ wá wò pé kò sí ní tó ò lè fowó ẹ̀ sí lọ́bàrà oníkèésí ọmọ ọ̀rọ̀ mú jẹ. mẹ́wàá ṣe mí o nǹkan tó sì ń ṣe mí àdìtú ni bá a bá tú ó ṣeé ṣe kó dá rògbòdìyàn sílẹ̀ o gbogbo èèyàn ló mọ̀ pé mò ń gbìyànjú láti fẹ́ orí tó kẹ́ torí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni tẹ́ ẹ̀ bá gbàgbé nílùú yìí ẹ mọ̀ pé ọmọ alágbára ní fábùnmi wọ́n sì lówó níbi tí ẹ̀gbin ìfẹ́ kan ti gùn mí ẹ̀gbin ìfẹ́ orí tó kẹ́ kan gùn mí mo wá ń relé ojú ọ̀nà ni mo ti pàdé fábùnmi fábùnmi pè mí ó fìfẹ́ lọ mi ẹ̀rù bà mí àyà mi já pé àá ti gbọ́ àmọ́ ìbẹ̀rù bójó ìjáyà jìnnìjìnnì ó mú mi gbà fún fábùnmi mo wá wò pé odò wo là á dọ̀rùn láàárọ̀ eléyìí sí ló jẹ́ ń wáyé délé kan tó lọ ẹ̀ wà ní ààyè ẹ dákun ẹ má wò mí ràn ó ti bójú ẹ̀ nù òun wówó lọ pàdé yìí lọ́nà bọ́ bá rówó ọ̀tán kiri ó fi ra àti pé ibi tí oorun bá ti bọ́wọ̀ ńlọ́wọ́ ó sùn. oorun kò oorun nù wo ọ̀kẹ́ má jẹ́ nìkan sí ọ lọ́nà ibẹ̀ yìí máa ṣe nǹkan téèyàn lè fọwọ́ yẹpẹrẹ mú dúró ná téèyàn bá ti torí ọ̀rọ̀ tàbí dúkìá ayé tó bá fi gba ìfẹ́ ṣe ní ọmọ báyàn lọ títí ọjọ́ ayé ni àbí sọ̀rọ̀ mọ̀ pé ìrìn àjò láéláé ni ẹ̀ jẹ́bi obì ń béèrè kan ná nínú fáàmù mi yìí àti orí tó kẹ ta ló wú ọ̀dọ́kàndọ̀kàn rẹ gangan dókan àyà rẹ. Ah! tá a bá ní tanra wa bílẹ̀ bá sú béèyàn bá fẹ́ fi làgìdì ríran yóò tanná sí ni o mo fi ra mi wé làgìdì mo fi orí tó kẹ wé iná tí wọ́n ń tàn sí àmọ́ síbẹ̀síbẹ̀ mo ti gbà fún Fábùnmi. Hmm. ẹ̀yin ọ̀kẹ́ èmi ò bá yọ ọlọ́gbọ́n kan mọ̀ wo títí ọ̀rọ̀ títí Fábùnmi Abiola ọlá àbí nǹkan kan ìfẹ́ torí tó kẹ́ tó wù ọ ni sọ orí tó bá wá jẹ́ tìyá rẹ̀ tó ní ń dọ̀ láàmú ni èmi ọ̀bá ní kó lo ọgbọ́n àyè nìkan wọn ò ṣe fẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ kọ̀kọ̀ kọ́ ọ mọ̀jẹ̀ ọ̀hàn de tọba wa ń bá a lọ bẹ́ẹ̀ tí igi imú ẹlẹ́dẹ̀ bá ìwọ gbà tán ìyá rẹ̀ ò ní lè dọ́ lọ́wọ́ kọ́ pé kò ṣeé ṣe mọ́ bó lórí yàn sí. Ah, ṣé wípé kí n mọ̀jẹ̀ nìkan kan mọ̀. kọ́ ọ mọ̀jẹ̀ ọ̀hàn tójú ìdàrọ́. tójú ìdàrọ́. orí tó kẹ́ ẹ mo fẹ́ kó o sì kéde gan díjú rẹ̀. lájú rẹ̀ padà kí ló rí. mi ò rí nǹkan kan wò mí dáadáa wò mí dáadáa kí ló rí. ìrìn kankan lẹ́yìn ìwọ tó dúró wájú mi. ẹ̀hẹ́ mo fi sọ náà nù èmi náà lọ́wọ́ mọ̀ ẹ́ rí ah orí tó kẹ́ ah mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi wọ́n fún mi nímọ̀ràn mo sì tẹ̀lé ìmọ̀ràn náà wá ń gbè mí so mọ̀ pé tí ìbá ṣe pé wọ́n ní ká máa ṣe lọ́wọ́ lọ́wọ́ olóòrù báyìí èmi máa ń ṣèfẹ́ èmi àti ẹni gbangba tẹ́lẹ̀ ni ló jẹ́ kí ìfẹ́ èmi àti ẹni ṣòro àmọ́ ní báyìí tá a ti ọ̀rá ń yọ ṣe yìí kò ní ṣòro mọ́ ẹ̀yìn bá a ṣe wá ń ṣe yìí bó o ló ṣe rí lọ́kàn tiẹ̀ náà. ọ̀kẹ́ hmm. ṣe mọ́tàn hmm. ó tèmi náà lọ́rùn sórí <laughs> nígbà tí mo bá fẹ́ jáde báyìí ń rà sí kẹ kẹ kẹ nígbà tá a bá tún sọ̀rọ̀ tán tí ń bá tún padà sínú ilé ṣíṣílẹ̀kùn sí má ṣílẹ̀kùn báyìí ń rà máa ṣe báyìí. <laughs> Ah, ọgbẹ́ èèyàn ti gbọ́dọ̀ máa ṣe nù sórí ìdí ah mo jìyà lórí ìfẹ́ rẹ pọ̀ ìjọ kan ìyá rẹ sọ̀rọ̀ sí mi ó lé mi ọmọ òkú ndí lájọ́ lásán wọn kàn lọ sàgbàrú ni mo wá tó wá fi gbó wá fún bàbá rẹ bóyá wọn ò tiẹ̀ tó ń gbà ojú tó tì mí pẹ̀lú owó tí mo gbé wá àmọ́ ọmọ tí n ó sì báyìí n ó mú òro n ó wá jù sí ọ gbà bí má ti jù sí ọ ọ wà má tọ́jú rẹ ọmọ bá tọ́jú rẹ bó òru ọ̀n bá ti wá dàgbà ẹ̀hẹ́ àwọn àwẹ̀ tí ó béèrè ta ló lòrò òró. bẹ́ẹ̀ni. kí ni túmọ̀ òró. Ah, oyún ni n ó ju oyún lù ọ ni gbà ọ wà máa tọ́jú rẹ̀ torí bí oyún bá ti wá dàgbà bí bàbá rẹ àti ìyá rẹ bá bí ọ lè rí pé ta ló lóyún inú rẹ ò ní dáhùn ó sì báyìí ó sì báyìí ọba tó wá yá àní ta ló lóyún rẹ tán ti wá fẹ́ pín ọ lẹ́mìí ọ wà ní bá mi ẹ̀yin lẹ fún mi lóyún. Ah, n lè sọ báwọn. a ah, ọkàn fi dáyà já wọn ni ngbà wọn bá ti rí i pé ó ti fẹ́ bọ́ sísọ lẹ́nu fáwọn ara tiwọn náà balẹ̀ wọ́n wà farabalẹ̀ bí ọ pé ta ló fún ọ lóyún ọ ṣẹ̀ṣẹ̀ wà ní ọ̀kẹ́ ni ọ̀kẹ́ ló fún mi lóyún. ọ̀kẹ́ ọgọ́dún rẹ pọ̀. inú tèmi náà wà á dùn. Hmm, so wá mọ̀ yìí pé orí làbá bọ̀ àbáfórì sálẹ̀ hmm. nítorí orí rẹ ló jí orí ń fẹ́. orí kankan ò lè bẹ́ẹ̀ nìkan. àtẹni tí orí rẹ ọba burú nínú yín tó o ti rí báyìí sọ aráyè rẹ lóde mo sọ fún ọ pé ọ̀kẹ́ ò lè pe ọ mo ní ọ̀kẹ́ àti orí tó kẹ́sẹ̀ fẹ́ kọ̀kọ̀ tọ́tọ̀ o wí bẹ̀ ọ̀kẹ́ ìwọ ìwọ ọ̀kẹ́ hmm. ládùúrú gbogbo bí mo ṣe ṣe fún ọ eh. àbí dákun kí ló fẹ́ gan-an tí wọ́n fi kí ọ mo fi tinútòde ìfẹ́ mi ọ̀tán ó wá sọ ìfẹ́ tèmi dòró hmm. kàkà kó tẹ̀ tún ju òru ọ̀hún síbi tí ó ti wúlò fún jíjẹ ó wá sọ òro sílé ìṣòro. wọ́n fọ̀rọ̀ sọ̀fọ̀ dànù. ọ̀kẹ́ o ti ní ìṣòro o ti ní ìṣòro tọrọ ti tọ́ka nírú mọ́lẹ̀ báyìí ó di dandan kó orí jọ ká. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi o ti ń ṣoore. olóore ni mí. o ti pẹ́ àmọ́ o ti wá sadí pèlè oore báyìí ó sì di dandan kó o gba dípèlè ẹ̀sán. o ṣeun. di àwa mọ̀ lọ. di àlọ́. ọ̀kẹ́ wo àní lè lọ o àní lè lọ àwa ní í ṣe kankan fún àwọn ẹlẹ́kẹ̀ẹ́ bá ń tu méjì àwa fi wọ́n lẹ̀ à lè lọ́rú ẹ̀ ọ̀rẹ́ mi ajá apárò tí ó tàn kọ èké mo ní òjì àná ṣẹlẹ ni mo ní òjì àná jí àná ká máa lọ. kí là bá bọ̀ kí là bá bọ̀ tá ọba àtọ́ba eh, bá ara rẹ̀ gbọ́rọ̀ ẹnu mi ó mọ̀ pé mo ní àwọn ìdí pàtàkì tó jẹ́ kí n ọ̀tọ̀ ni tí mo fẹ́ sọ fún àwọn. orí orí bàbá bàbá foríṣà sílẹ̀ orí là bàbá ọ̀rọ̀. ẹ̀yin ìlú mòye etí ajé ẹ dákẹ́ ni tẹ ẹ̀bẹ̀ ni àwọn ọmọ mẹ́tọ́láyà méjèèjì tí mo rí kó wà mo kó wà yìí ẹ sì ń wò wọ́n. àá wò bẹ́ẹ̀ ni a wò torí pé ẹnìkan la ní kẹ́ ẹ mú wa èèyàn méjì lẹ kó wá yìí. ṣé eléyìí tó múra gẹ́gẹ́gẹ́ ìsọfẹ́fẹ́ kábíyèsí ni. àwò ò ṣe fi hàn lẹ. nínú ìwádìí tá a ṣe láti rí i pé àwọn méjèèjì yìí wọ́n láyà eléyìí tẹ́ wá ló múra yìí bàbá olóyè ṣé nǹkan mi ò wà mẹ́. ọ̀dà awo ẹ má ṣàfihàn iṣẹ́ dọwọ́. ẹ ti ń bínú. Eh, ẹlẹ́rìí ìpín ògbà kéré ẹni tí ò sùn sí wàhálà ọdẹ ẹ̀dá ẹ abẹ́ gbọ́ ẹ̀yin méjèèjì ẹ wá mú kọ̀ọ̀kan. ìdílé ìdílé. wọ́n sàmú lọ́kọ̀ọ̀kan. orí àtẹ̀tẹ̀ ríran orí ni dẹ́ kò sóríṣà tó lè dání gbé lẹ́yìn orí orí gbóná jòrìṣà lọ ẹni orí bàbá gbẹ́bọ rẹ̀ kó yọ ṣẹ̀ṣẹ̀ o orí ní í ṣe ní hmm. tá a fi ń dádé tẹ páyì lẹ́yìn òṣèláwó fi dàbí òṣèláwó fi fari mọ́dọ̀ ẹ̀yin méjèèjì ẹ̀ sọ́mọ wájú ẹ̀ náwó ọyún síwájú bí kálukú bá dé sí ọ̀nà ẹ̀ wájú báyìí ẹ̀ náà wájú báyìí ọyẹ ẹ làwọ yín ẹnẹ tọtọtọtọ ọyà ẹ là èyí tí ó wà lọ́wọ́ òsì ní fámù. ọtọ ọtọ òsì làwọ fi dàbí òsì làwọ fi fámù ọmọ tó bá dàlẹ. kò ní bá a bá wọ gbogbo aṣọ tí mẹ́lẹ́ ayé. àwọn ọkọ yìí ó fà ṣe ń wo. sí ọ ah, ah, ah, àwo lè yín. sẹ́ẹ̀dí báyìí kì í ṣẹjọ́ ẹ o eh. awo kì í ṣẹjọ́ rẹ ẹjọ́ de ni o. Uh-uh ọmọ yìí mọ̀ dojú tì mí. ṣé wọ́n kọ́ ọ̀fà ni ṣé wọ́n kọ́ ọ̀fà nígbà wọn ni ọ̀mú èèyàn kan wá tó ń kó èèyàn méjì bọ̀ sọ́tà àbí ọ̀tán. mẹ́bí kó lè dá là ń ṣe. ìwọ kọ́ mú gànàgì wá ọ yẹ kí wọ́n fi kó fa ni ọmọ tó da fáànù kó fi kó fa dà gbó. ẹ dákun ọmọ tó ń bínú lọ yẹ má jò bínú lọ ah, ẹ bá mi pè é padà tá a bá tiẹ̀ ríṣẹ́ ìlú eléyìí rọ á rán lé mi ní ọmọ tó tí tó tó mùlù tó jẹ ìlú mọ́lẹ̀ lójú gbogbo ayé ní àyè ńlá rèé bẹ̀. bàbá kò ní burú fún bàbá tí a ah, kò tó pọ̀ dọ́wọ́ mọ́ wọn lọ. Ah, ah. kábíyèsí. tọ́ba la ṣe o. n ò fẹ́ sọ̀sọ̀ kù sọ̀rọ̀ ọ̀dà ọ̀dà ọ̀dà bàbá o. àmọ̀ tá a ṣe àmọ̀ tá. kábíyèsí o wọ́n ní onínẹ́ni náà ní í ṣètùtù lè tùtù gbà ẹ̀bọ̀ ẹ rí ọmọ tí ọ̀bọ̀ rí fún yín gbogbo ohun tó yẹ ká ṣe létò láti ṣe àmọ́ lálẹ́ yìí ọ̀wà àbọ̀rí ọ̀hún fún yín láwọlé sùn alẹ́ lọ́lọ́lá bọ̀rí o alẹ́ lélẹ́lẹ́ ìlú bọ̀rí ẹ bá bọ̀rí tẹ wọlé sùn gbogbo rẹ̀ ó tùbà yóò tùṣẹ́ kò jẹ́ bó ti jẹ́ kábíyèsí o kábíyèsí o kọ́pẹ́ o kábíyèsí o. kábíyèsí. bàbá ẹ dákun ẹ yẹra fún wa. àgbàrá òjò lóhùn onílé wo ẹni tó ti yó ní kó ọkà má ti rí ara la mọ̀ a ò mọ̀nú ẹnìkan ojú bá ní òpó. ẹni fẹ́ ni dánú òpó. kábíyèsí o. mo gbọ́ tí wọ́n pé gbogbo obìnrin tí ọba láyà kí wọ́n wá. Wa wọ́n fẹ́ borí wọ́n sì mú ọmọ mi àtọmọbìnrin kan wá ẹ sì ni wọ́n dá ọmọ mi padà. Ah, ah, fani ojú gbogbo òlu láti dá fáńbì orí ló yan ọmọ òun orí ló yan. ìfà ìfà ẹ mọ̀ pọ́nrọ̀ tèmi ti dàbí ààrẹ ńlẹ̀ yìí bá ààrẹ bá ń pè ọ́ tó lóǹdífà tífà ààrẹ bá fọre táàrẹ ọ̀fọ́rí ńkọ́ mẹ́bí bẹ́yẹn bá da obì tí ọ̀bá yàn èèyàn a máa fọwọ́ ara ẹni túnwọ́ ara ẹni ṣe kábíyèsí ọmọ kankan gbọ́dọ̀ bọrí ńlẹ̀ yìí lẹ́yìn ọmọ mi o tí wọ́n bá ilé dán wò tọmọ kan bọrí fún yín láì ṣe pọ́ jí ọmọ mi <laughs> ìlú yìí ò dìtàn ẹ fani yìí wọn ò fi lè pàtàn ó wà ní. o kí là kí là èmi náà ó ti jú sàyìn náà yọrí sókè sálùbárí kàbùlùpẹ́ kí ni owó sálùbárí kàbùlùpẹ́ kí ló dé mo ti já sínú owó <laughs> yọrí sókè ọ̀rọ̀ wa ti dayọ̀ ọ̀rọ̀ wa ti dayọ̀. ẹ̀ ń gbọ́ àbúrò wa ni. kábíyèsí lọ́rán ni pè mí ó ní orí tó kẹ́kẹ́ ṣe pé orí bíbọ nìkan ni yóò ṣe fún òun o ó ní òun ó tún gbé igbá ètùtù lé lórí tí ó jó káàkiri gbogbo ìlú táwọn ìlú ó tẹ̀lé lẹ́yìn ó ní owó tó ń wá sọ pé òun ò fún wa ó lóun ó wàá sọ di ìlọ́po méjì. irọ́ ni. ah kí mo fi ṣe. kábíyèsí àní kábíyèsí sọ bẹ́ẹ̀ fún mi. owó tí ó fún wa tẹ́lẹ̀ eléyìí náà pọ̀. òwí bẹ́ẹ̀ ni ọwọ́ náà wọ́n sọ di ìlọ́po méjì. Ah! àwọn náà àbádànà bá ní. ẹni fẹ́ òru. ìgbẹ́ mi lè ṣe lélẹ̀ sọ́nù lílọ́ mákòtà kí ló ṣe ìyá orí tókè ìyá orí tókè ẹgbà mi ìyá orí tókè kí ló dé nìsí ọlọ́bẹ ẹgbà mi ẹgbà mi aláàánú ìyá orí tókè ìyá orí tókè ṣàánú mi ṣàánú mi ṣàánú mi kí ló mú ọ nìsí lẹ́nu ìsìn lẹ́nu ìsìn ara àgbàbọ̀ wọ́n bọ̀ dára. ilẹ̀ ilẹ̀ sáré ẹ ti ń balẹ̀ díẹ̀díẹ̀. ara mi ti ń yá. ilẹ̀ ọlọ́run ó fún ọ lálàáfíà o. ó ní ọ̀sẹ̀. ọ̀dẹ́rù bà mí o ìyá orí tó kẹ́. Ah. ẹ gbé mi kí n jókòó. ṣé o lè jókòó báyìí. mo jókòó bẹ́ẹ̀ bá fọwọ́ rọ̀ mí. ẹ̀dá ayé ó rọra rọra ayé ò fẹ́ ká ló ká sọ àgbàrá òjò lóhùn onílé wo ẹni tó ti yó kò ní kó mi ọkàn. lọ́sì ìdákúran gbada lọ́sàn-án. ọ̀dà yàjá mi àyà mi já. ìdùnnú ló ṣubú láyọ̀ fún mi ó wá bá nǹkan pàdé lára mi. ṣé ọ̀wọ́ ohun tí mo wí pé kábíyèsí sọ náà ni bí bá sì mọ̀ ni ǹbà tí mo wá ròyìn lé ìgbà tí wàá ròyìn o hmm. ọlọ́run ó fún ọ lálàáfíà dákun ṣàánú mi o. lòwe lòwe là ń lùlù agídìgbò ọlọ́gbọ́n ló lè yé ọmọràn ènìyàn ní òmòdí èyí ò kí là bá bọ̀ kí là bá bọ̀ kí là bá bọ̀. ló lè yé ọmọràn ènìyàn ní ọmọdé èyí ò kí là bá bọ̀. alágbára ayé kẹ má sọ ara yín dorí ìṣàkúnlẹ̀ bọ̀ a kì í fọwọ́ rẹ̀ ṣetán ká tún máa fọwọ́ ra àyàgò lọ́nà àpapọ̀ mọ́ra tí gẹ̀ṣin lórí àpáta àparò kan ò ga jù kan lọ àfẹ̀yí tó bá gorí ebè o ibi yóò jù bí lọ ee àkìlà bàbọ̀ kìlà bàbọ̀ kìlà bàbọ̀ tàlà bàbọ̀ tàlà bàbọ̀. bí èyí ò kí là bá bọ̀. bá a fi gbogbo ayé rábàbà dọ̀bálẹ̀ fábínú ẹni kò ní kó má ṣe ní níjàmbá kí làbọ̀rọ̀ jà ń pátá bá a rìn nílẹ̀ jù bẹ́ẹ̀ lọ inú abẹ́lẹ̀ ṣí bá a dẹ̀ fi gbogbo ọjọ́ jẹ́ kó sùn ìyẹn ò lè pé kínú má bẹ̀lẹ̀ ràn ẹni tó ń dunni lóye ó kò lè fi lé baálẹ̀ hàn ni táwa ló yẹ ká bọ̀ ẹ̀gbọ́n náà kí là bá bọ̀ kí là bá bọ̀. orí èyí ò kí là bá bọ̀. orí o. orí là bá bọ̀ àbá foríṣà sílẹ̀ o. orí là bá bọ̀ o. òdúdú ti dùn orí èmèrè àtọ́rí ẹni òsùn ọ̀ṣẹ́. ẹni òsùn ọ̀ṣẹ́. orí oníṣe àpẹẹrẹ àtẹ̀tẹ̀gbẹ́ níjọ́rí ṣáná. àtẹ̀tẹ̀gbẹ́ ní àtẹ̀tẹ̀gbẹ́ ní èyí là bá bọ̀ o. kólé kò níyàwó orí àtẹ̀tẹ̀ ríràn orí ni dẹ̀ kò sórí ìṣàtúnwò nígbè ní í ṣe ni tá a fi ń dádé tẹ̀pá ilẹ̀kẹ̀ wọ́jà orí àsàkàrà mọ́lẹ̀kẹ́ ni agbénidébi rẹ̀. orí o orí làbábọ̀ àbáforíṣà sílẹ̀ o. orí làbábọ̀ o àrò tí dùn orí èmèrè àtọ́rí ẹni òsùnwọ̀n ṣe. orí oníṣe àpẹẹrẹ àtètègbé níjọba. àtètègbé ni àtètègbé ni èmi làbábọ̀. wọ́n ní béèyàn bá mọ̀ pátọ́ mọ̀ bò ó kọ́nà tí Elédùmarè ọba ti gbọ́kọ́ lọ́wọ́ ẹni èèyàn tó sì bẹ̀rẹ̀ tí ń dẹlé òkété Elédùmarè ń wo kòkò dé olúwa ẹ̀ náà lẹ́yìn ifá ni ẹnìkan bẹ́ẹ̀ náà lù yìí tọ́ta fàókè tó yí ló borí òun lọ́ọ́ parábìnrin yìí ibẹ̀ wá kò ní í ṣe kó mu jẹ òun ìbánití ọ̀bẹ jẹ́wọ́ wọ́n ní yóò kú bájá tí ikú tòun tó gbóró yóò kú bí àgbò tí ikú pẹ̀lú jọ̀bọ̀jọ̀bọ̀ lọ́rùn yóò kú tìbítì rẹ kò ní ráyé jẹ kò ní ráyé jẹun tí yóò fi filẹ̀ bóra ẹ̀rí wọ́n wá ní kọ́ńtọ̀ wọ́n jẹ́wọ́ o àǹfààní tó ń tọ̀hún ní rèé àṣebí ó bóde kọ́ jẹ́wọ́ o. ó bóde káṣe bí ó bóde kó jẹ́wọ́ o àṣe bí ó bóde kó jẹ́wọ́ o tí ọ̀bẹ jáde tá a fi lọ bo òkú mọ́lẹ̀ kùtùkù òwú o ẹ̀yin ọ̀dọ́ ẹgbẹ́ òkú ntòǹbòjẹ́ lọ́ọ́ bò lọ wá lọ jẹ́ ibi àwílàdé yìí ọ̀rọ̀ kù ṣe. o ní ọ̀rọ̀ kan wà tó o fẹ́ sọ lójú kábíyèsí kábíyèsí lójókòó yìí àwọn ìlúmọ̀yé ló sì wà yìí nọ́mbẹ kábíyèsí o elédùmarè ló rán mi sí yín. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tá apá bá sì sọ ìgbéró ọ̀ràn lọsọọ ó jẹ́ kó yé mi wípé àwọn àṣìṣe kan ti wà tẹ́ ti ṣe nígbà ìwé yín léyìí tó sì farasin fún gbogbo ìlú pátá pàápàá jùlọ àjàkálẹ̀ àrùn tó ń bẹ nínú ìlú yìí léyìí tó fa ìbọrí fún yín kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ fi ẹnu ara yín ṣàlàyé fáwọn olóyè ọmọ ọ̀rọ̀ ènìyàn ní ọmọdé èyí ò kí là bàbá ó ti tú wá ṣe o ó ti tùbà ó ti tùṣẹ́ ó ti tú wá ṣe gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe ọjọ́ méje lọ́ba lò ní pèbí ó ti lọ́jọ́ kìíní kejì kẹta kẹrin ó kù ọjọ́ mẹ́ta tó lò má wàá ṣaláyà ìrántí pé gbogbo ojoojúmọ́ láti jẹrin ọ̀hún ni mo ti wá ń ṣe ìrántí ìsínilétí gbogbo ohun tọ́ba ò gbọ́dọ̀ ṣe tọba bá wà ń pèbí ọba ò gbọ́dọ̀ jáde ń pèbí tọba ọba jáde ó dẹ̀yìn ọjọ́ keje o ọjọ́ mẹ́ta tó kù tó lò yìí ọ gbọ́dọ̀ gbàlejò láti bẹ̀rẹ̀ náà ọ gbọ́dọ̀ gbàlejò ìsọkùnrin ni o ìsọbìnrin ni o ọba ẹ̀ sùn ní pèbí ìrèlọ́ba sùn o ọ máa súre bó ṣe fẹ́ kí ó rí nígbà tiẹ̀ bí ìlú yìí ó ṣe tùgbà tí ó tùṣẹ́ tí gbalẹ̀ ọ̀mà lékún táwo ilé ò ní fàyà yóò ju ọ ṣe o yóò ju ọ ṣe o yóò ju ọ ṣe o. Ah! Family! ǹlẹ́ o adélájà ọba tuntun. ìwọ ló ṣe léè fún ah. ó sì mọ̀ pé mi ò gbọ́dọ̀ rí ẹnì kankan tí bá wà ní pèbí. èmi náà mọ̀ ọmọ ìyọjú sí ọ ni asokun sí lọ́rọ̀ rẹ̀ ó tọ́jú okun pamọ́ ni ọ gbàgbé pé tí ọba wá níkun yóò padà wá ní kẹlẹ̀bẹ̀ ìgbọ̀nsẹ̀ tí ń tí ń létí àwọn gbẹ̀gìrì ọmọ pé bójú bá kú ń bẹ ọkàn ò kú ń ni. wọ́n á di gbogbo ìgbà tí ń bá rí inú mi ó tiẹ̀ mọ̀ nǹkan tí máa ń wò lójoojúmọ́ mo máa ń wò pé kí ló ń jẹ́ kí ọ̀rẹ́ wa máa dán mọ́rúnmọ́rún lójoojúmọ́ bóyá torí pé ìwọ wá láti ìdílé olóògùn ni àti pé èmi wá láti ìdílé ọba àjọṣepọ̀ yìí ń dán mọ́rán sí i. èèyàn náà tó torí o àkọ́kọ́ èmi ló pọ́nlé jù o mọ̀ pọ́ ba ní ọ ní ọba lọ́la ń bò dídí ọba bá ń dìde tí bá wá ń kí mi lẹ́ẹ̀dẹ́ àwọn tí wọ́n bá tiẹ̀ máa fẹ́ ṣẹnu wọ́n ṣe kúṣe àkọ́kọ́ wọn lè máa bẹ̀rù pé mo lóògùn àmọ́ wọn ò tún máa wò pé ọ̀rẹ́ ọba ni ẹ má tọ́ o ẹ má fi lọ̀kùlọ̀ lọ́ o bẹ́ẹ̀ lèmi náà ṣe wúlò fún ọ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ pọlá wọn ò ti rò pé ẹ mọ̀jà pọlá mọ́ ọ̀rẹ́ rẹ̀ kan bẹ tí ń pè fáníyì ó ṣeé ṣe kó ti kó òka sí lápò wọn máa sá fún wọn náà <laughs> ẹlòdùbárẹ ò mọ ní yàwá mọ ni a sì jọ láṣepẹ títí ọ̀rẹ́ la já wọn ah, àjọ bóòní ìyàwó ni ẹlẹ bóòní tí. gbogbo tẹ́ méjì sọ látòní mò ń gbọ́ mo wá rí báyìí pé kò rí kó sùn lẹ́yìn méjèèjì elédùà ò ní yà yín o baálé mi mo ní wàá sọ fún yín kó ń jẹ́ kùdíẹ̀ kò délẹ̀ ni o. bí o tiẹ̀ kọjú ilé mo wa. ìyá ń jẹ ọ àmọ̀ràn bí ní ọ̀yọ́ kó tó di pé mo sí ọ jàlàjàlà báyìí sáàjọ ń wá èdè bàbá rẹ wá kọ́ ń gbà náà lọ. wọ́n fẹ́ kí n mọ̀ kó n lè ti mi. ọmọnú ẹnìkan ojú bá ní rẹ nífẹ̀ẹ́ ní dẹnu ọ̀pọ̀ ẹni fẹ́ ní dẹnu ọ̀pọ̀. tọ́jú ìdárọ̀. tójú ìdáràn. kò ibo ló ti ń bọ̀. mo lọ lórí sani mo wá rápẹrẹ pé ọmọ mi ń ké lé mo ní kí n yọjú lé náà. ó dà bẹ́ẹ̀ wo ojú yìí má sí i. bàbá ọkọ èmi fẹ́ fẹ́ ọ ni ó lọ ń fẹ́ olóògùn kó fẹ́ ọmọ ọlá àbọ̀ ọmọ pọba lọ́la ló dúró tì ọ ẹni bá ti rí yín yóò ti mọ̀ pé ipò tẹ́ wà ní jẹ́ máa san tẹ̀ o mo rí ọ máa wò mí ní wò ó èmi fẹ́ fẹ́ ọ ni mo ń fẹ́ olóògùn èmi fẹ́ fẹ́ wálé ọlá. kékeré. òfìdàgá la fọwọ́ bó tó fi alágbára ayé kẹ má sọ ara yín dorí ìṣàkúnlẹ̀ bọ̀ a kì í fọ́. àdìo kí ló dé ó fi tipátipá bá mi lájọṣepọ̀. ha dílájà ẹ ẹ wo ǹdè tó ọmọ fún ọ̀sẹ̀ ìbímọ ndéndéndéndéndé dílájà ha ha. ó ti ń rẹ̀ mí. rírẹ̀ bó òjìjẹ́ ńlẹ̀ ǹdè ń bọ̀ ẹ ẹ ẹ wo wo sọ ọmọ fún ọ̀sẹ̀ ìbímọ. àdìo àdìo Ah, adiun delaja adelaja adelaja ah. ah, fani mo bẹ̀ ọ́ pé àṣìṣe ni nígbà òun ó sì lé o ti dáríjì mi. èmi náà gbé ọgẹ sí ayé ńgbà náà ni torí tọwọ́ ọmọ là á gba ẹnìkan ìgbà tinú ẹ̀. wo n tí ò ṣẹlẹ̀ rí láti ìgbà wáṣẹ̀ tá a ti wà kó tó di pé bí a gan pẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ yọjú sọ́ba nípèbí ó ti ṣẹlẹ̀ lásìkò tiẹ̀ báyìí o. lòwe lòwe là ń lu agídìgbò ọmọ ló lè yé ọmọràn ènìyàn ní ọmọdé èyí ò kí là bá bọ kí là bá bọ. ẹ̀yin olóyè ṣe pé àṣìgbé kan sí àṣepamọ́ ló wà ẹ wá bá mi bẹ kábíyèsí kí wọ́n fún mi ní àṣẹ láti bá gbogbo ìlú sọ̀rọ̀ torí o ó tún kù nìbọn ró àwọn àṣírí kan wà tó sì tún farasin tí mo ah. fẹ́ tú fún gbogbo ìlú kí wọ́n fún wọn láàyè bá gbogbo olùsọ̀rọ̀ àbí kábíyèsí ó bá gbogbo olùsọ̀rọ̀. àní kí wọ́n fún òun ní àṣẹ kó wọn bá lùsọ̀rọ̀ ní wọ́n fóun pẹ̀lú jọ. ẹ eh, kí wàá ní rántẹ́ tí fún ajá náà yún ẹni ó gbẹ́ kòtò ọ̀gbẹ́jì ẹni ó ẹ ti gbàgbé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta ló ń pọ̀ pa ẹ kábíyèsí o kábíyèsí o. kábíyèsí kábíyèsí ẹ fún ní àṣẹ kábíyèsí ẹ bá fún láṣẹ o ẹ bá fún láṣẹ. ọ̀dà fún yín kábíyèsí. ẹni fẹ́ni dán. ìdárọ̀. tọ́jú ìdárọ̀. pẹ̀lú àṣẹ Elédùmarè ni fẹ́ fi sọ. Hmm. àṣírí ọ̀dàlẹ̀ òtú lónìí hmm. lónìí ni kò ní dọ̀la hmm. gbogbo àwọn ṣìkàṣìkà lù yìí òní ni gbogbo òlú òfojú rí wọn pátákó. ẹ wò ẹ wò lóòótọ́ ni tó pè mí lálàá o mo lálàá o. ọ̀làlà bẹ́ẹ̀ni ìwọ lálàá. Hmm. ẹ tó bá ti jẹ́ pé wọ́n lọ̀dàlẹ̀ kó yáa jẹ́wọ́ láàrin gbogbo ìlú. ká ní ọ̀dàlẹ̀ nú ẹ̀yin méjèèjì ẹ jẹ́ jẹ́wọ́ ẹ jẹ́wọ́ o. kí kẹ́kẹ́ pamọ́ ti ọ̀rọ̀ lẹ́nu abẹ́kẹ́ mo fẹ́ kó o sọ gbogbo ohun tó ṣe nípa mi níkọ̀kọ̀ ní gbangba. ẹ mọ. kí ni ewo hùn ẹ wo ìyáǹdí ògùn oríta jẹ́wọ́ ẹ̀sẹ̀ ládé yìí bẹ́ẹ̀ ni ẹ̀wì tẹnu yín ni torí sàkátà pààrà bẹ́ẹ̀ làgbàlagbà sítọ́ bí tọ́ bá ti wá yí láàyè jù ó lékè nínú ẹ̀wì tọ̀ fún yín ẹ mọ́ gbé mi ẹ̀wì. mo mo mo kì í kúkú ṣe pé mo kúkú mọ̀ọ́mọ̀ náà. igi tó bá yọ pàlàkà òun làwẹ̀rù kọ́ ti ẹgbẹ́ tí ọba ti lò lórí kó lè sófin gbogbo wa náà la sì mọ̀ wípé látijọ́ tá síwájú wa tó ti bínú jáde nínú ẹgbẹ́ tí ò ti padà wá mọ́ láti gba àwọn àti lólórí ìlú tí ò ti sófin. kó lè ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. nínú ìwòye mi ni pé lọ́jọ́ tòní ẹja yẹn lórí láàrin wa lóòótọ́ ni àmọ́ ẹ mọ̀ pé ẹ ṣíwájú adénú ẹgbẹ́ yìí ẹni tí olórí bá tọ́ sí òun ní kẹ́ jẹ́ ká yan. àmọ́ ní tèmi tèmi o ojúṣàájú ni ìfẹ́. kò lè sojú ṣáájú ń bẹ bí gbogbo wa ti mọ̀ wípé ẹni tó bá yàn ló lórí oní òmò sadarí wa ó sì ti di dandan kán fi ẹni tó bá lóye tó bá lọ́gbọ́n kán fi ṣe aṣíwájú wa ni. níwòye tèmi o abẹ̀kẹ́ ló kọ́kọ́ ṣáájú wa dé àyìn. abẹ̀kẹ́ bíi ti báwo orí tó kẹ́ ni. mo lábẹ̀kẹ́ ni. àná orí tó kẹ́ ni orí tó kẹ́ ni alábẹ̀kẹ́ ni orí tó kẹ́ ni alábẹ̀kẹ́ ni orí tó kẹ́ ni abẹ̀kẹ́ ni orí tó kẹ́ ni alábẹ̀kẹ́ ni orí tó kẹ́ ni orí tó kẹ́ ni orí tó kẹ́ ni orí tó kẹ́ ni. kí ni ìtumọ̀ gbogbo eléyìí. ẹ ṣeun mo dúpẹ́ ọ̀kárí ọmọ yìí lóòótọ́ gbogbo wa la mọ̀ wípé òfin ẹgbẹ́ ni pé ẹni tó bá ṣíwájú dénú ẹgbẹ́ òun là á fi jó lórí bẹ́ẹ̀ la sì mọ̀ wípé bá a bá bímọ kan láàárọ̀ tá a tún bí kan lálẹ́ èyí tó kọ́kọ́ dáyé láàárọ̀ ó tẹlẹ̀ ṣáájú ètò àbílálẹ̀ lóòótọ́ ọjọ́ kan náà lèmi àtòrí tó kẹ́ wọnú ẹgbẹ́ yìí àmì èmi àbẹ̀kẹ́ mo tẹ̀lé ẹgbẹ́ ìṣáájú orí tó kẹ́ tó túmọ̀ sí wípé ẹni tá a bá bá ń lé òun là á pè ní baálé bẹ́ẹ̀ ẹni tó bá kọ́kọ́ tẹ̀lẹ̀ là á pè ní baálé ẹ wo ẹ jẹ́ ká wo ibi tó bá tọ́ kí gbogbo owó ọjọ́ tọ̀ ọ́ bẹ́ẹ̀. ẹ má wulẹ̀ jẹ́ ká gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbọ́ ọtí torí orí ló mọ olówó bẹ́ẹ̀ sì ni olómọlọ́lá ohun tí mo kàn fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ni wípé orí ni yóò gbé ẹni tí yóò bá ṣe olórí ni yóò gbé àmọ́ o tó bá jẹ́ pé ẹ lè ṣe bíi tèmi ni nítorí orí tèmi kì í já mi nítàn mọ́ orí mi gbẹ̀mí o. kò sí wàhálà nínú ọ̀rẹ́ èmi ọ̀wádìí kan tá a fẹ́ mọ gbà ní ọwọ́ ara bí ẹni tí ń gbàgbọ́ ọtí ẹ lè sùúrù ń bá. ní báyìí ẹ̀yin méjèèjì ẹ dìde ẹgbà lọ́nà. wọ́n wàá ka òǹkà lórí mẹ́ta. kété tí n bá ti kẹ́lẹ́ kẹta tó gúnlẹ̀ ẹni tó bá kọ́kọ́ fọ́ tiẹ̀ mọ́lẹ̀ òun ni ó sọ lórí nínú ẹgbẹ́ yìí. ọ̀kan èjì ẹ̀ta. àbẹ̀kẹ́ ni o àbẹ̀kẹ́ tèmi nìkan òun náà lè ṣe. Ah, ah, orí tó kẹ́ kí alóde ti wà ọ̀fọ̀ kókò ọwọ́ tiẹ̀ mọ́lẹ̀ yíyí lodò amọ̀nì kòkó tá a bá wá mú kòkó tá a fọ́ mọ́lẹ̀ inú alámọ̀ ó bàjẹ́ torí àti dé ipò lórí bí kòkó yìí ṣe wà ó ní wúlò tiẹ̀ a lè fi pọn mu oríṣiríṣi ọ̀nà ló lè gbà wúlò ká wá sọ pé mo fọ́ kòkó mọ́lẹ̀ n ò lè ṣe. ọ̀rọ̀ lọ́gbọ́n ọ̀rọ̀ onílàákàyè ilé tá a gbọ́ lẹ́nu orí tó kẹ́yìí tó abẹ́kẹ́ kí alẹ́ tí wọ́n fi fọwọ́ kò tiẹ̀ mọ́lẹ̀. ń gbò tí tí mo ó yí mi ni. ẹ ó ti yé wa ó ti yé wa àbí gbogbo ẹgbẹ́ ó sá ti yé yín ó ti yé wa ó ti yé wa àmọ́ tá a bá ní ká wò á rí i pé ọ̀rọ̀ ọlọ́pọlọ ọ̀rọ̀ ẹni tó ní làákàyè ilé tó jáde lẹ́nu orí tó kẹ́yìn torí tí àbẹ̀kẹ́ tó bá rí nǹkan bínú ó ti dájú wípé kò kọ̀ láti bá gbóntọ́ dáa jẹ́ lójú ẹsẹ̀ èmi bàkàn nínú ìwòye tèmi ní o bílé bá gbà o kí orí tó kẹ́ kó mọ̀ sàdárí wa lọ. orí tó kẹ́ mi dá ọ̀rẹ́ mi. kí làbá bọ̀ eh, àṣà làbá àbẹ̀kẹ́ ah. ah. kí ló dé kí ló ro tó bẹ́ẹ̀ tá a fi dọ́dọ̀ rẹ ní ìyá ọmọ. Eh, ṣé báwọn kan ní ọmọ oúnjẹ tó tọ́ sí mi tí wọ́n gbé fájá. Ah. bíi ti bó. bẹ́ẹ̀ lákòókò òbí ni ṣebí nínú ẹgbẹ́ tá à ń ṣe ni èmi nípò olórí tọ́ sí mi ò ṣe péjọ nu tí wọ́n mú ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí tí wọ́n fi gbẹ̀tọ́ mi lọ́wọ́ mi ẹ dákun kò tí ì yé mi dáadáa ó sì ń yé mi bọ̀ yànnà náà fún mi. Ah, ah, àní inú ẹgbẹ́ tá à ń ṣe èmi ló lórí tọ́ sí wọ́n wá gbé fẹ́lòmíì gbogbo èèyàn ló sì mọ̀ pé ibi odò là á dé sun èmi ló lórí tọ́ sí. Ah, wọ́n ń dì ni. èdè òdì wọn àwa la gbọ́n ṣáṣá já lọ lé wọn ká sì lọ nà án bá àbá kan lápá àá kan lẹ́sẹ̀ yóò wà lè mọ tó ṣe láì dáa. Eh. <laughs> Abẹ́kẹ́ ẹni tó ń wé ọ̀hún ibi ń bẹ láyé wọn ìgbóyè fún bí ọba sí láyé mọ́ wọn ò gbóyè fẹ́ ń tọ́tọ́ sí àmọ́ bọ́ bá kọjú sí ọkọ ọ̀tá bọ́ bá kọ̀yìn sí ọkọ ọ̀tá tó bá fi kù ọ́ nìkan nínú àrẹ ẹ̀pà ìnìkan. kí là bá bọ̀ kí là bá bọ̀. kókó tá mi o ikú lèrè ṣẹ kókó tá mi o ikú lèrè ṣẹ. àyà ọlọ́gbọ́n ìjà àyà atáré ìlà díndín báyìí ń tòkúta ó ti dòdìdẹ lónìí o ó ti kú olómi. bẹ́ẹ̀ni olùpẹ̀mọ́pẹ̀ olùpẹ̀mọ́pẹ̀ olùpẹ̀mọ̀pẹ̀ ọjọ́ tá a bá gbẹ gúngún lẹ gúngún jẹ ọjọ́ tá a bá gbẹ ọ̀rọ̀ lọ́rọ̀ dáhùn ọjọ́ tí ọmọ kékeré bá ké ìyá rẹ̀ dá lóhùn bí ọmọ kékeré bá dárí sòrùrù ọkọ ni wọ́n ti rù pẹ́ wálé orí tó kẹ́ ò ìjẹ́ tiẹ̀ lónìí ó dìjà àrùn ó sì dá fún ọ láyé. kò wá tọ́ síbẹ̀ o bàbá fámìlì náà ṣe púpọ̀ lọ́rọ̀ mi. kí ni hàn kí ni hà ọ̀rẹ́ ìyanu lẹ̀ bí ìgbà tájá bá kiri ìlí ẹ̀ ti hà hà bí ẹ kẹ́ lómi káàárọ̀ hà ẹ̀ ní nǹkan mi hà lóòótọ́ ni kò sí wọn tí bẹ́sù du ẹbọ lóríta bísú bá dájú ẹni tó bá kán èmi náà gbìyànjú àti gbági mọ́ lébè kó lè bá rẹ̀ dànù. orí tó ká o. orí tó kẹ́ o bọ́ọ̀ bá ń bẹ lọ́rùn mo fẹ́ kó là wá bọ́ọ̀ bá ń bẹ nú afẹ́fẹ́ mo fẹ́ kó là wá afẹ́fẹ́ ò fi ọmọ kan oko la òrùn onírẹ̀ kọ́ mọ́ àtàrí gbẹ̀gbọ̀n ìpè tí ń pè ọ̀run ni o bá kéré bá talẹ̀ ń pa ńjọ́ ní o kọ́ ọmọ táyé ọmọ sẹ́mi ní dípò wúlọ lágbẹ̀dẹ ọ̀run lágbàrán wúlọ sọ̀nà bẹ̀ ẹni ẹ̀pà kúrò mojú ayé wọn gbáyé korí omi wọn mú ọ̀jà dúdú wọn fi pa kájà lẹ̀ orí tó ká o. faniyi faniyi faniyi ọmọ ọlọ́tì rẹ la fẹ́ bá sọ̀rọ̀ odidẹrẹ la jẹ sí ọ. olùkọ́ ló fi kọ́. mẹ́ta lè yẹ àwọn àgbà. faniyi jẹ́wọ́. gbélé bàbá mọ́pọ̀ lọ tí ọba jọ kọ̀ọ̀kọ̀ àgbélẹ̀ kò torí tó kẹ́ bá jà. orí tó kẹ́ gbọ́ rúrúbọ orí ó sì rúbọ orí tó kẹ́ bá rawọ́ rasẹ̀ lọ́ba dẹni ọba orí tó kẹ́ rawọ́ rasẹ̀ kò kú mọ́ nítorí pé orí tó kẹ́ rúbọ orí fúndìí èyí ó tó borí tó kẹ́ jà o tá a bá wá kìlọ̀ fún ọ tó bá gbọ́ ìtọ̀ bá wá di iṣu kọ bọ́ bá rí di ewúrà kọ̀ láì fi o ó tiẹ̀ gbọ́dọ̀ jàwọ́ ni. Adé tẹ̀pá ìlẹ̀kẹ̀ wọ́jà orí àsàkàrà mọ́lẹ̀kẹ̀ ẹni agbẹ́nidébi. orí o orí làbábọ̀ àbáforíṣà sílẹ̀ o. orí làbábọ̀ o òdúró ti dùn orí èmèrè àtọ́rí ẹni òsùnmọ̀ ṣe. orí oníṣe àpèrè àtètè gbé níjòrìṣà. ìrere olóhùn méjì tí máa wí a máa kó rere ń ti rere wá ti gbàgbà mulẹ̀. ti tọ́ máa gbà. èmi náà gbọ́dọ̀ dọ́wọ́ wú lẹ́yìn mọ́ tí màá fẹ́ rí jà àwọn àgbà. Hmm. orí mi gbé mi o orí mi gbé mi o orí làbà kó àbáfò sálẹ̀ jẹ́ kí làákọ́kọ́ bọ́ nífẹ̀ẹ́ ká tó bẹ́ bọ́ra orí làákọ́bọ́ nífẹ̀ẹ́ ká tó bẹ́ bọ́ra o ṣẹ̀ṣẹ̀ nílà kọ́pọ̀ nífẹ̀ẹ́ ká tó fẹ́ kóra. ẹ rí báyìí àmọ́ gbà mo ti ráwọn kan tí wọ́n ti dá lọ́wọ́ kọ́ pé kí n bu ẹ̀ èmi rèé o. mo fẹ́ kó yé gbogbo yín wípé èmi ò ṣoògùn o àmọ́ tí wọ́n bá ti gbé bá jọlẹ̀ tó bá ti ní kéèyàn ó borí ó dáa kéèyàn tètè gbọ́ kó bọ orí rẹ̀ torọ́ rí ládìmú òrìṣà tí ń gbéni bí orí òsì orí ẹni làbá máa bọ. ẹ mo kí gbogbo ìlú o. wàhálà mọ̀ ti ṣẹlẹ̀ kábíyèsí ti sígbà wò. ọ̀rọ̀ àti wàjà. wàjà. Ah, ìṣẹ̀lẹ̀ ńlá rí o. èdè awúlò ní àṣẹ ti bà ó rọ̀ mọ́ ìrètí awúlò ní o àṣẹ ti bà ó rọ̀ mọ́ o àwa yóò ṣọpẹ́ ayọ̀ ní kòpẹ́kòpẹ́ àwa yóò ṣọpẹ́ ayọ̀ ní kòpẹ́kòpẹ́ o. ó tó ó tó. gbogbo èyí tá a wí àrọ̀ ọ̀rọ̀ mọ́ o ó ti ṣẹ báyìí torí ta kẹsẹ ní ìṣẹ láwùjọ òwú gbogbo igi télébèdè bá ti fọwọ́ bàbá yìí dídán ní dán yóò tutù fún wa gbé wọn lù yìí o ẹ ó kú oríire madé yìí o ó kú eríire ọtán kú eríire lẹ́ẹ̀kan sí gbogbo òlu náà kú eríire ó rí èyí ní ọkọ àwọn èèyàn lọ́gbọ́n pé erí làbá bọ làbá fò sálẹ̀ ńgbà tí erí ń gbé ní kí ló sà ń wò àní ọ̀sàrí ọmọ àṣàgùn tó róògùn lọ́lọ́jọ́ ọ̀pọ̀njú eré agbéwáyé lọ́lọ́jọ́ gbogbo dúpẹ́ lọ́wọ́ eré ẹ o dúpẹ́ lọ́wọ́ eré ẹ dúpẹ́ lọ́wọ́ eré ẹ ẹ rí ifá sọ̀rọ̀ o ifá ní eré tó kẹ́ tó jókòó yìí òun ni ó adelé ìlú yìí títí títí títí títí ọba ó fi jẹ́ Ifá wa ní ìgbà tí ọba bá tó jẹ òun là wá lọ́yẹ̀ ká sì máa fomi lo eré tó kẹ́nẹ́ kò jẹ́ bó ti jẹ́ o ọ̀ya ẹ mú wọbi tí ọkàn ká ṣe. òní òkè ọmọ ara ilẹ̀ ń wò ẹ́ ọ̀tàfà sókè yìí dọ́bòrí bàbá yẹ orí ọ tọrùn wò kí ló bàjá mọ́lẹ̀ òrùlé. ètò bàjá mọ́lẹ̀. òrùlé bàjá mọ́lẹ̀ òrùlé. kò jẹ́ àríran rínú àjà o. òrùlé bàjá mọ́lẹ̀ òrùlé. bí dúdú ni bí funfun. òrùlé bàjá mọ́lẹ̀ òrùlé. kí ló bònú mọ́lẹ̀. òrùlé bàjá mọ́lẹ̀ òrùlé. àjà inú ẹ̀ dájí o. òrùlé bàjá mọ́lẹ̀ òrùlé. àwọ̀ fẹ́lẹ́ bònú mọ́lẹ̀. Orule, fàjà mọ́lẹ̀ orule. kò má jẹ́ àríkùn àṣebí. òrùlé fàjà mọ́lẹ̀ òrùlé. ayé ò ṣe é bá lérí wọ́n lè ṣènìyàn léṣe àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé ayé lòkun o ènìyàn lọ́sàá ẹ̀bẹ̀ mo bá yé ayé ẹ má pàbírí kó tó mọ́ mi ìjẹ ń jẹ tẹtẹ ẹ má má jẹ dágunró. òrùlé òrùlé òrùlé bàjá mọ́lẹ̀ àwo di òkè ọmọ para ilẹ̀ ń wò ẹ ọ̀tàfà sókè yìí dọ́bòrí bàbá yẹ orí ọ. fàjà mọ́lẹ̀. òrùlé fàjà mọ́lẹ̀ òrùlé. òrùlé tó fàjà mọ́lẹ̀. òrùlé fàjà mọ́lẹ̀ òrùlé. kò jẹ́ aríran rínú àjà.